mi tẹ́ mi lọ́rùn. ta ni ẹ wọ. ṣé wo sílẹ̀ èmi ni mà ẹ bá sùn mà yes ma dada ni ma ah, kí ló ṣẹlẹ̀ tẹ fún àwọn ọmọ yìí sílẹ̀ bí mo ṣe wà ń wájú ṣọ́ọ̀bù sí i mo rí tẹ́mílọ́rùn àti dọ́lápọ̀ tí wọ́n fẹ́ sọdá express yẹn. ẹ gbọ́ kí lẹ̀ ń wá kiri. dọ́lápọ̀ ló sọ ká lọ ra biscuit. ń gbọ́ dọ́lápọ̀. bẹ́ẹ̀ ni mo sọ pé ká lọ ra nǹkan. kí ló ń ṣe èèyàn ọmọ yìí ṣé fẹ́ kó bá mi ni ilé mo wà mo wà nù yàrá mi tí mo tún yàrá mi ṣe ni o mi ì mọ̀gbà tí wọ́n jáde o ẹ fẹ́ lọ ra nǹkan kò sí pé kẹ́ sọ fún mi pé mọ́mí àfẹ́ lọ ra nǹkan o ẹ wá jáde ẹ ọlọ́run má jẹ́ ẹ rákòbá. ẹ ṣáà máa ṣe ọmọ mọ́mí ṣe mọ̀ páwọn kidnappers pọ̀ ń tàn sìn kọ́ ló ń gbà wá lọ́wọ́ àwọn. gbọmọgbọmọ pọ̀ ń tàn sìn. ẹ ṣe jáde ẹ kọ́ ọ̀rọ̀ yín wọlé. ó dàbọ̀ ó dàbọ̀ ó ṣe mo dúpẹ́ wọn àjèrè wọn ó dàbọ̀ ó ṣe ìyá mi. hello. ó ti ń bọ̀ báyìí ah, èmi náà kò di wíkẹ́ndì ni àwọn ah, ọ̀dà kò burú má bọ̀ èmi náà wà nílé má pẹ́ má pẹ́ ó dà. Ah, ìwọ àwọn ọmọ olóríire yìí náà stress yẹn ò pọ̀jù fún ẹ. Ah, mo ṣáà ti bèbè balẹ̀. ara mi ti ń balẹ̀ <laughs> àmọ́ ó yà mí lẹ́nu nígbà tó lò ti wà lọ́nà ṣé bí wíkẹ́ndì ló lóun bá mú ọmọ. ẹ òótọ́ ni àmọ́ ṣé bí ẹran tí ọ̀rẹ́ mi Fọláṣadé. ẹ mo mọ. ọmọ yẹn ṣe wedding ní wíkẹ́ndì mo ti wá gbàgbé pátápátá so ìní ìsìn bí mo ti ṣe wá ráyè. àwọn àníkè kúkú fi rìnrìn yẹn. ó dà bẹ́ẹ̀ ó dà bẹ́ẹ̀ pẹ̀lẹ́ ṣé dáadáa di fọláṣadé náà wà. ẹ wo àlàáfíà ló wà bẹ́ẹ̀. ọlọ́run ṣeun ọlọ́run ṣeun. ẹ̀mí lọ́rùn. ọ̀ṣẹ́ nǹkan ẹ̀mí lọ́rùn bèbí. ṣé eh, um, I hope both of you you didn't disturb my elder sister. Yeah. Uh, kí ni mo expect? yes náà ni <laughs> àwọn wo àwárí àwọn pọ̀ àwọn méjèèjì. ariwo ni gè ẹ kúrò mbẹ o ẹ má gbélé yìí síbẹ̀ o ẹ lọ gbélé yìí kúrò mi tẹ gbé sí o ah, kódà àdúpẹ́ hmm, fọlọ́run. èmi náà ń sọ fún ṣé ò kí n ṣe lójú mi <laughs> tẹmilọrun má bínú ọkọ mi ṣorí kejì ó ní kó padà sí school holiday yín ti parí but trust me gbogbo ìgbà tẹ́ bá ti ń bẹ̀rẹ̀ holiday báyìí ibi ìlú ti máa máa lò hmm? so don't miss am much. Huh? Yay! That's my girl. Ẹ <laughs> eh, kí ni nǹkan tó fẹ́ jẹ báyìí? Eh, ẹ̀fọ́ yín tí ẹ máa ń fi akàn arúgbá yẹn tẹ máa ń fi mo mọ̀ pé máa ń gbé sínú fírísà ni. Ah, ah. Eh, ó wà ó wà ní fírísà mi. Má jẹ àmàlà. Ah. Ẹ má jò pẹ́. Ẹ má jò pẹ́. Ó rà á ní kíákíá. <laughs> burúkú ni òun ló sọ gbogbo nǹkan yẹn fún ẹ àkúdẹ mọ mi nì ó fi ikú ṣeré ni ó dẹ̀ kú lórí burúkú ni kò sí wàhálà kó lórí burúkú ẹ fún mi wàá gbélé gbọ́ òun gbọ́ mọ̀ sára má wọrí mò ń bọ̀ fèmi àti ẹ ẹ ó fẹ́ ṣánkú ni ó fi ikú ṣeré <laughs> olórí burúkú máa jọ ẹ lójú. ń ṣàwọ wọn lóde ìṣálú ayé ọ̀gàgàgà ọ̀ṣàṣàṣà ọ̀ṣàṣàgo ọ̀ṣàṣàgo dùgbẹ̀dùgbẹ̀ ń mì níkùn àjìfà bó bá lọ bó bá bọ̀ ọmọ àwọn oníṣe. Jésù àmín amen àmín Jésù ẹ ṣe gan sir mo really appreciate ẹ hold on fún wọn jẹ́ kí n gbé fún wọn sir okay sir ẹ ṣe sir ẹ ń bẹ sir. hello àá kò palẹ̀ mọ́ Jésù àbáwá ṣe láṣeyọrí ẹ̀ẹ́ ẹ kò sí wàhálà kó o palẹ̀mọ́ náà jésù àbáramọ́jọ́rò ẹ̀ẹ́ ẹ̀ẹ́dà ń gbàgbọ́ ẹ bẹ́ẹ̀ ṣe fẹ́ náà nìyẹn ẹ̀ẹ́ ṣe olúwa náà ni lọ́jọ́ kọ̀ọ̀rọ̀ àgbéjà kojú kọ̀tún alẹ́ fẹ́ ká ti dé àmọ́ adé náà ni hmm, òní sí wàhálà ká tó ṣe àtìlẹ́yìn tá a bá ṣe tán náà lórúkọ jésù ìdààmú òní jẹ́ tiwa. àmín jésù. ok èmi náà pè é kó tó tó gbà yẹn ẹ ṣe gan san ẹ ṣe. ẹ ra dadi. ẹ bọ́ra venice. yes sir. ẹ kò ṣe olúwa ṣe ẹ bínú pé mo disturb yín ní riaza. Ah, rárá sir. mo kàn fẹ́ pe ní sákìyèsí kan ok sir. because program ta fẹ́ ṣe ilé ó ti ní topic ta fún so that ẹ lè ṣiṣẹ́ lé lórí. all right sir. topic nǹkan ta fẹ́ ṣe pẹ̀lú program wa òun Jesus is enough for me. Jesus is enough for me. so bí a ṣe fẹ́ ni kẹ̀dẹ̀ lè ṣiṣẹ́ lé lórí dáadáa. kò jù bẹ́ẹ̀ lọ. cm ẹ jọ̀ọ́ sà orin tẹ́ bá máa compose this time around orin tí mo fẹ́ kó jèrè art àwọn dance níta ni. okay ma. because the last program ta ṣe yẹn ah ọlọ́run really jẹ́rìí ara ẹ̀ gan ni olúwa ṣeun gan ni because ìgbà tí mo máa ka list àwọn new comers lọ́dọ̀ àwọn ushers. Mm -hmm ah mo mọ̀ pé iṣẹ́ gidi lẹ ṣe so this time around mo fẹ́ kẹ́ tún put more effort ṣe ti understand ọlọ́wọ́n á dẹ̀ ràn wá lọ́wọ́ sà. no problem ọlọ́wọ́n á fún wa ṣe mà. méjì sùn. bó ṣe jẹ́ nìyẹn ẹ̀gbọ́n náà lẹ́dẹ̀ mọ̀ pé ẹni tí a pè ó yàtọ̀ sẹ́ni tí ó ṣe àyọjú hàn. kò sí problem sir màá jíṣẹ́ yín fún ọ̀hún tó kù mo dẹ̀ fi lójú pé máa rí positive answer sir. olúwa ló kó wa pẹ̀lú sítáǹjẹ́ <laughs> so ẹ lọ báwo yan yín. thank you sir. ẹ ṣé gan sir. <coughs> so kí ni senior pastor wá sọ. sí nǹkan táwọn náà sọ ni pé wọn ló kọlà làwọn fẹ́ ká ti dé. Ah, ó kọlà kí làwọn fẹ́ ṣe. bí ṣe olúwa náà ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. sọ wà tá à ní iṣẹ́ mi tàbí lọ́wọ́ hmm. so ẹni tó lówó bá dẹ̀ pé ó yàtọ̀ sẹ́ni tá a kú ẹ̀ pé. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni so kí olúwa kí ó túbọ̀ sagbára wa dọ̀tun. àmín jésù ọjọ́ àti ẹ̀kọ́ rẹ̀ lágbára ọlọ́run. pé kò sẹ́ni tí ó lè bá wọn sọ̀rọ̀ kó lè gbọ́ wọn. Ah, àbí o. Ah, ẹ wo sef kí lẹ bá bọ̀ látọ̀dọ̀ pásítọ̀. Ah, ẹ wá lè nì. bẹ́ẹ̀ni. ìgbà wo lẹ dé. ẹ lọ ẹ dágbére ẹ tún dé náà ẹ tún kí wa kulé. ẹ má bínú. anyways pastor pè mí wọ́n sọ team revival tá a ṣe he said the team is Jesus is enough for me and wọ́n dẹ̀ ní ká lọ rehearse orin tó bá máa bá kinní yẹn lọ fún ministration. ẹ á lè lo interlo last year yẹn náà fit in fún team yẹn. orin tá a lò last year. Yeah. okay. Uh. <laughs> èmi ò èmi ò rò pé ó dáa ká repeat orin last day dó orin yẹn ṣì lè lọ but okay. i think a lè ṣe nǹkan míì. like. ẹ eh, really tèmi ẹ mú lórin kan tí mo compose nígbà kan. ó kàn jẹ́ pé yorùbá ni kò kí n ṣe english. okay. jésù tó fún mi ní title ẹ̀. Jésù tó fún Just Jésù tó fún mi. And then it's a very okay. simple song. Pẹ̀lú wọn sí pẹ̀ kò sí ìtọ́jú rí wọn sí kò sí ìfowópamọ́ tí o kẹ́ sọ sí. Kò fún síta ìṣe náà. Ẹ̀yin mú ẹ̀rún mú kó tó dàbí àṣàpọ̀n ẹ̀rí nǹkan kan ṣe àwọn tó tún fẹ́ ṣe ẹ̀ tún jẹ́ kọ́ rí ṣe. Let's have it, my dear sister. Okay. Um, ó tó fún mi ní táìtù rẹ̀ jésù tó fún mi. ó tó fún mi jésù tó fún mi ó tó fún mi jésù yìí tó fún mi ó tó fún mi jésù máa tó fẹ́ mi ó tó fún mi jésù yìí fún mi that's just the chorus then the verse nígbà ìpọ́njú jésù máa tó fún mi nígbà ìṣòro jésù máa tó fún mi nígbà àìní jésù yìí tó fún mi ó tó fún mi jésù yìí tó fún mi ṣe tó fún wọn then the other verse is um, wá sọ́dọ̀ rẹ̀ ìwọ tó ń jìṣẹ́ jìyà ṣòwò ló fẹ́ olúwa nìyà fún wọn sọmọ ló fẹ́ ó pọ̀ lọ́dọ̀ jésù kíákíá sáré má bọ̀ jésù yìí tó fún mi tó fún bọ̀ ó tó fún mi jésù yìí tó fún mi ó tó fún mi jésù yìí tó fún mi ó tó fún mi jésù yìí tó fún mi ó tó fún mi jésù yìí tó fún mi. jẹ́ kó máa máa rì kémi ṣọ́ọ̀tì lówó ẹ́ àwọn tèmi ń ṣàṣẹ wọ́n ṣàṣẹ wọ́n ṣàṣẹ lórí mọ́tú wọ́n ṣàṣẹ ọmọ tó fẹ́ gbọ́ ó ti rẹ̀ mí pa mo ló fọ yẹ kó a gbọ́ akó mi jọ ṣáà rẹ̀ àti. mo máa ń pè sàkámàjẹ kò máa gbé kọ́ squeezer àbúlóyè burúkú nìyá ẹ̀ ni kò gbé kọ́ eh, bí a ti dé ibi tán ni òṣèfẹ́ kò fẹ́ waste owó ẹ̀ ni ó lè ti dé ibi tán. sàkámàjẹ bó ṣe wà ẹ bẹ́ẹ̀ gbé kọ́ yẹn ò fẹ́ sàkámàjẹ máa dé bíbá yìí lálẹ́ o. ẹ ẹ dọ́lí pì wọ́n ló fà á wọ́n ló fún wèrè láyé jẹ́ tá a ní sàkámàjẹ kò dẹ̀ ní da fún yẹn. lọ́nà wo. Ah, ah. ṣé kò sọ́lọ́kadà mi ń ta òun mọ̀ ló ṣe máa jó òun ọmọ fọ́nbùmẹ̀. òótọ́ ló sọ òótọ́ ló sọ ṣùgbọ́n mi ò kàn mọ nǹkan tó ṣẹlẹ̀ mi ò kàn mọ nǹkan tó ṣe mí pẹ̀lú sàkà máa jẹ mo kàn ṣáà láìkẹ̀ naturally mi ò mọ ohun tó ṣẹlẹ̀ mi mọ ohun tí bàbá yẹn fi ṣe mí kẹ̀. ó dàbẹ́ ni kó ló fò ní ọgbọ́n fún ẹ tó ń sọ̀rọ̀ mo kàn láìkẹ̀ fókè ni ọmọ ọmọ kan ni ṣọ́gbọ́n gbogbo ẹ̀fẹ̀ ẹ̀fẹ̀ mi ò ní time I don't have time ó yẹ kó mọ̀. ó dà wo ọmọ ah, àánú ẹ̀ ṣe fi ṣe ọ̀sán rìn délé ni àgbọ̀ ó ṣì dànù ó balẹ̀ rọ́kàdà lẹ́ẹ̀ má ti ṣù kí lè má ti ṣú squeeze àánú ẹ̀ ṣe mí. Ṣé You know, sọ Let me ẹ five minutes five minutes tó pè o five minutes tó pè é o tó bá kọjá five ọmọ tí ìyàlá yẹ lè ṣe kó o mọ̀ kí kò mọ̀ o fẹ́ rẹ kó o wà lá. ọ̀ọ́lì bí àwọn amọ̀ ẹ̀ àwọn tí ó wọ̀ ló ń dán aláyé àwọn ìyá ogun ẹ̀kọ́ ọ̀nà tí ẹ bẹ́ẹ̀ ti ṣe ìrànlẹ́ yìí àdúgbò ìjẹnìjì gangan ọlọ́run máa bá a ń bẹ̀ ọlọ́run jọ̀bọ̀ ọlọ́run orí ẹ fọ́ka ọ̀dọ̀ ojú ẹ̀yìn ọ̀dọ́run jọ̀bọ̀ ọlọ́run. Yeah, they got one. tó ń cross mi gangan ná kí ló ń ṣẹlẹ̀ gangan ná wọ́n ti ẹ kémi lọ tèmi náà. àmọ́ wá gbọ́ o kòkòrò kan bẹ nínú oko scorpion lórúkọ ẹ̀ ń jẹ́ sórí bó ṣe kéré tó yẹn ẹni adìyẹ tó bá gbé jẹ lásọpa ẹ̀ ló jẹ yẹn ìtumọ̀ ẹ̀ ni wípé ọjọ́kíjọ́ tí o bá tún cross path mi o ò ní gbàgbé láíláyé ẹ̀ don't dare me. Hmm? and if i do. kí ló fẹ́ ṣe. wá bí o lè ṣe nǹkan kan kò sí nǹkan kan tó o lè ṣe bó ṣe wà yẹn o kàn ń gbọ́ lásán ni o o kàn ń gbọ́ ṣogbọ́ òkè. Taka máa jẹ. Àbẹ̀rẹ̀ ah, ṣẹlẹ̀ pẹ́, àlátẹ̀kọ́ ah, tó ń dá mi bó sí. Báwo yìí sọ̀rọ̀ báyìí ní pẹ́ lẹ́nu tiẹ̀ Taka máa jẹ. Wá go, mo ti gbà ń bí nsìn á ti máa lọ bí thirty minutes o lẹ́nu ẹ̀sà ká máa jèsè mi ìwọ ń ka time fẹ́ mi òkè tí bá ní pé mi ò lọ́mọ ńkọ́ ẹ òkè òkè mi ò lọ́mọ dàárọ̀ là kí ló fẹ́ ṣe. ẹ dọ́ọ̀lì pé mo mọ̀ pé wọn náà ló ní mí owó náà ni màá kú gbà kò sí wàhálà tó hmm, dẹ̀ yé ṣàkárá mọ́ yé ṣàkárá ìgbò ṣàkárá ọ̀hún náà kò ju three thousand lọ tó máa kó léèyàn lọ́wọ́ hmm, ìtàwọn ẹgbẹ́ ti ń fún tọ́ ti ń ya ten b ya seven b fún wa àfihàn three k. hello squeezer. wo má bínú má bínú sa ká máa jẹ èlò pẹ́ náà òun ló pẹ́ mo wò ó máa tó dọ́dọ̀ yín sìn mo ń bọ̀ okay okay. ah lójú mi o tún parọ́ mọ́ mi. abẹ́ẹ̀gì jọ́ torí ọlọ́run jẹ́ àlọ́ sí mi lọ́jọ́. ok o. ọwọ́ mọ kí ló ń ṣe ẹ ah, ah, ṣó ń ṣeré ni gbàgbé òṣì o èmi èmi ladies skills àmàní àti ah, pé gan-an kí ọkùnrin kan tó wà mí gúnlẹ̀ èmi fúnra mi àti skills ayé ẹ̀ gbẹ̀m àti skills ayé ẹ̀ pa. wo mo ti ẹ̀ jẹ́rìí ẹ̀nà ọmọ mi dùn wípé ẹni ọkùnrin kankan tó bá dẹnu lé báyìí bọ̀bọ́ yẹn á dọ̀rùn bọ̀. bẹ́tà. bọ́dọ̀ libi inshallah ìgbésẹ̀ máa ń rìnrìn yẹn báwo ló ṣe kúrò ní club tó jẹ́ ká mọ̀ mo mọ̀ kí bọ̀bọ̀ olówó Saudi yẹn ló máa tẹ̀lé kò dé make sense. èmi ṣó mọ̀ pé òbí ló mú ṣá èmi á tẹ̀lé lówó Saudi jọ́n torí ọlọ́run ó yẹ kó o mọ̀ pé ibi tí mi dolly pop bá ti sọ pé ó dàárọ̀ mi ì tún kí wọn kú ẹ̀ka lẹ́ńbẹ̀ mọ̀ kí ló yẹ fà wọ́n ẹ̀pọ̀ àbá ìrówó rà. lọ́ọ̀ máa jẹ́ ṣó fẹ́ gbọ́ ṣé kí n já yín sí i American return ní ṣẹlẹ̀ ṣé wọ́n pẹ́ ní ẹlẹ́ni ni. ìyàtọ̀ má fẹnu kan ni di mario síbẹ̀ ṣáá wàá ṣe eré ọmọ mi <laughs> ah, ah. lollipop international. Ah, èmi tún fọ́ fún ẹ o. ọmọ mi gbà síbẹ̀. Eh, eh. bọ́ ó sọ pé o fẹ́ gbàwẹ̀ lẹ́nìí ni èwo wá tún ni pé ebi ń pa ẹ́. but àǹtí ìwọ gangan ní oúnjẹ kan. Angelina kọ́ Semolina ni o expect pé tún lọ dáná pẹ̀lú gbogbo ojú tí mo jó lánàá àtọ́tí tí mo ti mọ́ I'm oh, sorry ẹni tẹ́bí bá ń pa wọ ní kíchìn kó lọ dáná. ọ̀rẹ́ wà ní ọ̀rẹ́ wọ kò sí wàhálà ebi ìjọ máa jọ pa wá ni ọ̀rẹ́ mi gan. ẹ kò sí wàhálà ọ̀dọ́ rẹ̀. ọkùnrin ó yà ó Thank you. Let's speak it again. Gbogbo àwọn èèyàn méje sí ga àgbẹ̀. let's have it. gbogbo ayé gbèjè sùgà àjà ẹ̀wọ̀n láfún. ẹ ṣe náà kò wọ́n ní ìgbọ́dọ̀ ẹ̀rọ kò problem á ti wá. apá báyìí. apá wa ẹ ká suspend ilé sista tẹ́mi lọ́rùn. bí a ka four bags sí tọ̀dọ̀ yìí. okay. let's have yours first. so okay. kàwá òbí a. Eh, ẹ mọ̀ pé im tẹ̀lélẹ̀ a lè decide láti ṣe differently okay. you know, eh. but for the special number àti um, ní Yorùbá kan àti English sílẹ̀ English mo compose ẹ̀ òní kẹ̀jẹ́ ká kọ́kọ́ finalize a kọ́ ní last week I, I guess we've all written no, it down okay so yeah. but àti rehearse rárá we do the English because it's a little bit complicated somehow. Yeah so àṣẹ̀ṣẹ̀ wá ṣe yorùbá yẹn tábà tí mo english ẹ̀ta àwọn aims nkankan a lè decide láti once we have a good leader and a conductor to conduct it it's no it's no big deal so ẹ jẹ́ kí n play english yẹn lórí fóònù um, mi sí. but before the chorus that's the chorus so they are the opening ìwé wa síbẹ̀ ń sìn. ẹ jẹ́ ká kọ́kọ́ ṣe solo yẹn tá a ti get verse one yẹn a ṣe um, chorus yẹn then we go back to the other verses so ẹ yẹ ẹ ṣìwé yín báyìí. You know the reason for my existence. I know I'm created for a purpose. You know the reason for my existence. I know I'm created for a purpose. I live for you alone, Jehovah. I live, I live. Shall I get it? Yeah. All right. I'll take it again, then take it after. Maybe I should just take the first back. Oh, see, oh, see, oh, see, oh, see, oh, lele, oh. ìṣẹ́gun ó fojú di ìṣẹ́gun tí ó pẹ̀kẹ́ tó múlẹ̀ ti ìṣẹ́gun bá fojú di ìṣẹ́gun ṣẹ́gun wá fọpá náà lẹ́gbà. ó pẹ̀kẹ́ tó múlẹ̀ ti ìṣẹ́gun tó múlẹ̀ ti ìṣẹ́gun ó fojú di ìṣẹ́gun rẹ̀ tí ó pẹ̀kẹ́ tó múlẹ̀ ti ìṣẹ́gun bá fojú di ìṣẹ́gun ṣẹ́gun wá fọpá náà. lógo adúpẹ́ fún ọlọ́run the king of King, the lord of Lord, jehovah jireh jehovah adonai bàbá mi mo dúpẹ́ mo láyọ̀ mo yìn yín lógo torí pé ẹ̀yin ni ọba àwọn ọba ẹ̀yin ni ọlọ́run àwọn olúwa mo dúpẹ́ mo láyọ̀ fún yín torí pé ẹ̀yin ni ọlọ́run wa ní gbogbo ìgbà àìní jẹ́ ọlọ́run wa mọ́ ọ̀run ẹ má jẹ́ ká gẹ́gẹ́ bí gbogbo wa ti mọ̀ nínú ìjọ yìí pé àwọn akọrin wa wọ́n lọ fún competition kan tí bàbá mi dẹ̀tù ti ń ṣiṣẹ́ yẹn bó ṣe máa ń ṣe torí pé ìjọba náà ló tún gbé first. àtúwádá gbogbo èyìn ògo àti ọlá padà sọ́dọ̀ ọ̀rọ̀ ọlọ́run alààyè a tún máa wá dúpẹ́ lọ́wọ́ sísítà wa kan nínú ìjọ ẹ̀ torí pé wọ́n ṣiṣẹ́ takuntakun nínú ìjọ àti ní àyè akọrin in the person of Sister Temilorun. Olúwa túbọ̀ máa ṣàgbára di ọ̀tun. Àmín Jésù. Um, I really appreciate effort in nínú ìjọ most especially in àyà and with this ibi tí ọlọ́run àtúbọ̀ máa sọ agbára di ọ̀tún so mi ìmọ̀ bóyá ní ọ̀rọ̀ kan tàbí méjì tẹ́ fẹ́ bá wa sọ. ẹ ṣé ma ẹ ṣé mọ mi lórúkọ jésù àmì òróró orí yín ò ní gbẹ̀mà ẹ ṣé ma àti dáàdì mo dúpẹ́ lọ́wọ́ yín sá mo appreciate yín lágbára ọlọ́run iṣẹ́ ìránṣẹ́ yín ò ní dìbàjẹ́ lórúkọ jésù a ò ní yọ̀bọ ìmọ̀ yín lọ́wọ́ lágbára ọlọ́run ẹ ṣe mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba i want to appreciate god um, the giver of all good gifts i want to say thank you to god almighty òun ló fún mi lẹ́bùn mo dúpẹ́ pé kò fún mi lẹ́bùn nìkan ó fún mi lẹ́bùn láti lè lò fún ògo òun ọlọ́run ọba mo darí gbogbo padà fọ́lọ́run may all glory be ascribed unto his holy name in jesus name and then sí àwọn àwọn ti tèmi àwọn ọ̀rẹ́ mi ẹ̀gbọ́n mi bàbá mi tájọ wà ní choir ẹ̀ẹ́sma <laughs> èmi nìkan kọ́ ni mò ń dá ṣe o torí pé yorùbá sọ pé àgbájọwọ́ báyìí la máa fi ń sọ̀yà wọ́n dẹ̀ ní igi kan kò lè dágbó ṣe àjọmọ gbogbo wa àjọṣe gbogbo wa ni àti àtìlẹyìn ọlọ́run ọba so mo fẹ́ dúpẹ́ fún ìfẹ́ yín fún àdúrótì yín ẹ ṣé gan god bless you all àmọ̀ràn mi sí gbogbo ọ̀dọ́ tó wà níbẹ̀ yẹn tó ń wò mí àbí tó ń tó ń appreciate ẹ̀bùn tọ́lọ́run fún mi òun ni bíbélì sọ wípé rántí ọlọ́run rẹ nígbà èwe rẹ nígbà tí ọjọ́ ibi ò tí ì dé lórúkọ jésù ọjọ́ bíi òní dé fún gbogbo wa ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀bùn tí ọlọ́run bá fún wa ẹ má jẹ́ ká rí talent wa mọ́lẹ̀ talent ò kí ń rí bákan náà kò kí ń ṣe kankan náà jésù sọ pé ó fún yàn kan ní márùn ẹnìkan ní méjì èèyàn kan ní ẹyọ kan so talent máa ń differ bó èyíkéyìí tí ọlọ́run bá wá fún wa bó ṣe lè wù kó kéré tó àbí bó ṣe wù kó pọ̀ tó ẹ jẹ́ ká lò fún ògo ọlọ́run kí ọlọ́run kó ba lè ṣe tiwa náà láṣepé. lórúkọ jésù ẹ̀mí wọn tún máa ràn wá lọ́wọ́. àmì jésù. máa fi ipasẹ̀ ọlọ́run sílẹ̀ lórúkọ jésù. thank you all. god bless you. ẹ máa ti lọ sísá tí mi um, ẹ jẹ́ kí dájú àbáwá pray fún yín oh. um, dájú àbáwá pray fún sísá tẹ̀mílọ́rùn. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Ó ti ṣe o, bàbá ti ṣe o. Ó ti ṣe o, bàbá ti ṣe o. Ohun tó ń bà wá lẹ́rù, bàbá ti ṣe o. Kò tiẹ̀ sí tó ń bà wá lẹ́rù ní orúkọ Jésù. Mo kí yín kú oríire náà oríire náà bá gbogbo wa dalẹ̀ àti gbogbo ẹ̀yin tí ẹjọ́ jẹ́ akọrin inú ìjọ yìí náà òbọ̀ iná ni mo kí torí ẹjọ́ ṣe oríire papọ̀ ni mo wá fẹ́ kí gbogbo òjọ ẹ̀ kí a nọwọ́ sí sista tẹ́milọ́rùn wípé ògùn ẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ sí bú ni ó máa bú yọ wípé ìràwọ̀ ẹ̀ ó máa tàn kọjá ibi tí òun fúnra rẹ̀ tí ó ròde tí ó bá jẹ́ ilé òtítọ́ ni olúwa ni ó pè mí kì í ṣe pé mo pera mi kí gbogbo wa kí a nọwọ́ sí kí a bẹ ọlọ́run fún kí a sì ṣe àdúrà fún pé ògùn ẹ̀ kí ó kú yọ ìràwọ̀ ẹ̀ tí ó ń tàn yìí kí ó tàn káàkiri ayé ju tí ó ti léwu òkú kò ní ṣẹlẹ̀ sí ẹ ògo rẹ yóò buyọ ìràwọ̀ yẹn yóò tàn tàbá wá rí gbogbo ẹ̀mí òkùnkùn tó bá lè lóun fẹ́ di ìràwọ̀ rẹ lọ́wọ́ àmọ́ rẹ nínú ọlọ́run fọ́ọ̀rọ̀ ẹ ká sàn. ká ló ń rìn. ah òmíràn ni saka. saka. ẹ fi jọba ẹ sàn ẹjọ́ kan pẹ̀lú báwo ni sọ́wọ́ yẹn. a fọlọ́run. Ah, so o ṣì wálé. Ah, ẹ wò sista mo máa ń wálé lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣùgbọ́n eléyìí tí mo wá yìí ẹ̀yin ni mo dìdí wá rí. wo ọlọ́run ló ló máa bá mi o mo fẹ́ máa jáde ni o ṣùgbọ́n mo ń wojú ọjọ́ ìpọ́jù ò lè rọ̀ kí n tó dé ah. mo á ní kí n sẹ́ẹ̀tì àwọn drum yìí kí n lè rómi gbèsè. torí bí ọ̀rọ̀ yìí ṣe ń jó mi nínú tó ń jó mi lọ́kàn ni mo ṣe sọ pé kí n sáré wá rí yín. ṣé kò sí. ẹnu iṣẹ́ ni mo wà kò yẹ kí n ráyè lé rárá ìjọ wo lẹ ti rí Dọlápọ̀ gbẹ̀. ó ti ṣe ó ti ṣe díẹ̀ ó ti ṣe díẹ̀ ó ṣe díẹ̀ bó ta ṣe sọ̀rọ̀ bíi a tó bíi oṣù kejì sísìn tàbọ́sẹ̀ kẹfà ṣá. ṣé ẹ mọ ohun tọmọ yín ń gbèsè níbi tó wà lọ. ẹ mo mọ̀ páyọ̀ àtàlàfíà ló wà a máa ń sọ̀rọ̀ nígbà láyọ̀ àtàlàfíà ló wà iṣẹ́ ẹ̀ lọ déédéé gbogbo ẹ̀ lọ déédéé. bẹ́ẹ̀ iṣẹ́ tiẹ̀ ń lọ déédéé iṣẹ́ ń ta lásìkò táwa ìwarawara ló ń tà. bẹ́ẹ̀ ni torí wípé ọmọ yín iṣẹ́ tó ṣùs láti ṣe àjẹ́ ń wọgbà déédéé. Ah, ọlọ́run ò ṣe o. ọ̀sìkàmbò lọmọ yín o. ọ̀sìkàmbò bẹ́ẹ̀ ni. irú iṣẹ́ wo. òun ni ìyálòdì àwọn ọmọ ṣẹ̀pẹ̀tẹ́rì torí pé òun fúnra rẹ̀ ṣàkúṣàkú ni. ṣẹ̀pẹ̀tẹ́rì ṣàkúṣàkú. kò yẹ yín. kò sí yẹmi ìyẹn ọjà wo ni wọ́n tà yẹn. pay as òun lọmọ yín ṣe kò yé mi. kò yé yín aṣẹ́wó ni dọ́lápò. dọ́lápò èwo. kò sí àrà tọmọ yín ò kì í dábàá yìí o ó ń fa gbó ń fa sìgá. ta ni. ọmọ yín sẹ kò mọ mi wípé àjọ wá láti ibì náà ni ọlọ́kadà lásán ló pè mí torí pé ìjọ tí mo pàdé ẹ̀gbọ́n fọ́nìsì ń gba ọmọ yìí rè ṣùgbọ́n mo rí bó ṣe kí mi mo rí pé kò mọ̀ mi sàkámà jẹ́ ló mọ̀ mi sí kò mọ̀ mi sí bọ̀dà sàkà tí mo yín bá sọ̀rọ̀ yìí. Saka. ẹ̀rẹ́ ni. ṣé ọ̀rẹ́ wa ṣé ọ̀rẹ́ o tó pa mí lẹ́rìí ni ah, àti gbà wọn lọ sí dọlápọ̀ gbẹ̀yìn dọlápọ̀ àtọdún kelu ó dá dọlápọ̀ mọ̀mọ́ dọlápọ̀ kọ lórí. àǹgbà ah, tó jẹ́ ká gbogbo ẹ̀ lẹ́ẹ̀ náà mo. Ah. ó yé mi ẹ má rọrí èmi mọ̀ pé ẹ ní believe. kì í ṣe pa ìbílíìfù àná ò dá dọlápọ̀ mọ̀mọ́. òun náà ni sista nítorí pé ọmọ yín ń tàn yín jẹ mo mọ̀ pé ẹ nígbà ẹ̀ mi gbọ́ nǹkan tí mo kàn fẹ́ sọ fún yín ni pé tó bá jẹ́ wípé ẹ fẹ́ yọjú sí kó tó di pé ayé ẹ bàjẹ́ tó pátápátá ẹ bóyá kẹ jẹ́ kémi gbọ́ngbà yẹn máa mọ̀ fẹ́ ṣe máa rí èmi ni ọlọ́kadà tó ń gbé ọmọ yín jọ tó bá pàdé ẹbí rẹ̀ pé ń gbọ́ta ló ń jẹ́ sàkámàjè á ní pé ọlọ́kadà òun ni máa ń ṣí lọ máa ń ṣí bọ̀ ni kò yẹ yín mà. àbí kí lè sọ lẹ́nu ọ̀dọ̀ àdáyé ọmọ mi kọ́ ló sùn. èmi ṣe dáná gbà yìí ó ti lọ jọ àwọn ọ̀rẹ́ wọn àtàwọn ọ̀rẹ́ ṣá. Dọ́lápọ̀ ti kó kúrò mi. ó ti kúrò mi báyìí. ó ti kó kúrò mi lé. ó ti kó kúrò mi báyìí mà. ẹ má bínú o. ẹ má bínú o báwo lẹ ti jẹ́ sí. èmi nìyí èmi gangan ni mo bè mo dẹ̀ ń pè mí ìrí bá sọ̀rọ̀ ṣó yẹ kó kókó onú lẹ́yìn láì jẹ́ kó dágbére fún mi. ẹ jọ̀ọ́ jọ̀ọ́ tó bá wọn ti pẹ́ bẹ́ẹ̀ o ó ti pẹ́ bẹ́ẹ̀. ẹ tún try nọ́mbà yìí. mo ti pẹ́ pẹ́ pé kódà mo ti pè títí kí n tó dé bí mi ò rí bá sọ̀rọ̀ ni ó dáa kẹ́yìn náà lè rí àrídájú. Ah, ṣe rí i pé kò lọ hmm. ẹ jọ̀ọ́ bọ̀dà níbo ni ẹjọ́ ibi tán kó lọ fún mi níbọ̀ ọ̀làjọ jẹ́ síra wa are really close. mi tí wọ́n mọ̀. mi ò lè sọ pé báyìí. ń ṣẹlẹ̀ tó gbé wọ́n mi ẹ̀ wá pa àwọn olè. àbí sí wọ́n wọ́n sí mi rẹ̀. ẹ wá màmá kí ló dé ó lè tẹ̀ ń wá àyà mi bẹ́ẹ̀ mi ò láì tó ah, ẹ lè ń wọ̀ mí látẹ̀kọ̀ ẹ̀ ń wá àyà mi kí ló ṣẹlẹ̀ ṣé ẹ̀ rí rẹ̀ rí ah, kí ló ṣe yín ẹ tún ṣe ń wò ò láì gbogbo nǹkan báyìí mi láì kí n máa rágbàràgbà fi o ẹ̀yẹ wọ̀ ẹ̀mí látẹ̀kọ́ mo ní kẹ́ ṣẹ́jú. ẹ̀mí ẹ̀ máa wọ ojú. ẹ lọ́rọ̀ gbọ́ ẹ ṣẹ́jú. kí ni ilé ìtọ́pá bẹ̀rẹ̀ kalẹ̀. ẹ máa ta ìyẹn kọ́ ọkàn yín gbogbo ilé ìtọ́jú ṣe ṣì nà máa ṣe kí ló wà ní kéèyàn gbogbo ẹnu ilé náà wà ṣe mọ̀ ìgbà mímu náà ìgbò yẹn ṣì nà máa ah. ó ṣì nà máa ohun tó ń ṣe ju ilé ìta sọ yìí. ó lè ní nǹkan fẹ́ mú un bẹ̀. Ah. kí ló dé kí ló fariwo á. Ah mọ́mísì. wọ́n ti stand ìyá ẹ̀ kàn wáyà mi látẹ̀ kan. mọ́mísì tèmi lè lẹ́yìn náà. máa lẹ̀ ó yà ẹgbẹ́ fún lọ́wọ́ ọkọ̀. àwọn ẹ̀ má bínú àwọn pẹ́ yìí rán. wọ́n kì í yẹn. saka dọ́lápọ̀. yes mami dọ́lápọ̀. o sọ bá gbọ́mọ̀ bẹ́ẹ̀ fún ẹ̀. ọlọ́run. Saka. ẹ wọn kí yín ni wọn sáré tí mo bá kọjá ìròyìn tó fún mi ṣé ìgbé ayé tí Dọlápọ̀ ń gbére. ìgbé ayé lè ṣì dà nǹkankan tí ìṣẹ̀lẹ̀ báyìí bí sìgá lásán ló ń mu. ẹ ọ kọkọ tí ìṣẹ̀lẹ̀ báyìí tó ti tó ayé ọmọ ṣe fún mi. Ah, <laughs> ẹ wà ntì. Saka máa jẹ jọ torí Ọlọ́run. ókè ìwọ ni Ṣọlá Mákindé àbí nítorí pé a ti ń pè é lọ́lọ́kadà tó ti ń wọlé tó ti ń bọ́ta tó ti ń wọlé tó ti ń bọ́ta ìyẹn wà fún ẹnìkan láti trace àwọn fámìlì mi lọ ó dẹ̀ tún ní gọ́ọ̀ tó tún mú ọwọ́ inú ilé ìsàkámàjẹ. Dolly P Dolly P ṣé o fẹ́ gbọ́ mi dára látijọ́ tí mo ti kọ́kọ́ pàdé ẹ gbàrà àti pé mo máa gbé ẹ aṣọ ọlọ́kadà ni mo ti gbà á ah, ọmọ yìí rèé ìwọ ni wo mọ̀ mí sàkámàjẹ nìkan ni wọ́n mọ̀ kò yẹ kó máa pè mí ní sàkámàjẹ broda saka broda saka broda sàkámàjẹ kò yẹ kó máa pè nítorí pé nígbà tó wà ní ṣípínlẹ̀ mi ti mọ̀ ẹ́ ìgbà tó ń tọ̀lé lọ́wọ́lọ́wọ́ tó sì ń tọ̀lé mo mọ̀ ẹ́ mo pẹ̀lẹ́ ní tó mú ẹ lọ sí lẹ́sìn èmi ò ṣe aráàta sí ẹ bí àbúrò ni mo jẹ́ sí mọ́mí ẹ. dọ́lápọ̀ <laughs> ó yọ wọnú ilé ẹ̀ báyìí kó kẹ́rù àjọ ń lọ ni. irọ́ mi ò gbọ́ yóò bá ni. kí ni wọ́n ní ewu wọ́n ní ọwọ́ kan lórí kan fún mi kọ́ ẹ̀ wọ́n ní kó wọlé kó kó kó wọ́n ní kó wọlé kó káyọ̀ pé mi pẹ̀lú ẹ̀jọ́ lọ ni. <laughs> ó máa kó láwọn ọ̀rọ̀ ẹ rí màmá ṣẹ́rí tẹ bá lọ sí sinimá ọ̀rùn tó bá ti ń kọ caption ọ̀bẹ tó ti ń lọ sókè nǹkan tó ń sọ yẹ kó ti yé eyín kí ló ṣẹlẹ̀ gangan. ó oh, gbọ́dọ̀ yé wọn. kí ni ìtumọ̀ nǹkan tó sọ yẹn. kò yé yín tẹ bá ti wà ní sinimá ọ̀sì tí caption bá ti ń lọ sókè ẹ kì í ṣàkíyèsí gbogbo àwọn tó jókòó tó ń wòran máa ń dìde máa ń bọ̀ àwọn dìde ní kọ̀ọ̀kan ni wọ́n bọ̀ ta. ṣé mi lọ fún mi lọ sinimá ọ̀sì. ẹ wo màmí ó lè má yé yín dáadáa kọ́tọ́ sọ ni pé ẹ bọ́ta kẹ́ máa lọ èmi nínú ilé yìí máa mú ọmọ mi dání. mami kí ló ń ṣe iṣẹ́ lọ́rọ̀ gbọ̀dì ṣe bẹ́ẹ̀ wájú deliver message ẹ̀ deliver ẹ̀dẹ̀ máa lọ ṣé nígbà táwọn bẹ̀rẹ̀ sí ni wọ̀nyí. tí wọ́n lè àbójú ọjọ́ ìsìn. kí ló ṣẹlẹ̀ náà ẹ ṣáà rí i pé màámi ni ẹ má bójú wọn jẹ́ náà mọ́mí ẹ wò ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ ẹ̀yin náà wà máa lọ ẹ fẹ́ káwọn ọmọ àárín yín fi o. ẹ jọ nítorí Ọlọ́run ẹ máa lọ. ọ̀hún máa rí màá bá wọn sọ̀rọ̀ sísá èyí sọ̀tún èyí sọ̀tún o láàánú o máa gbẹ́sẹ̀ lọ́wọ́ kí ni ẹ gbẹ́sẹ̀ lọ́kàn kan ẹ já lọ lásìkò. saka mm-hmm. saka màjè eh? ṣo fẹ́ gbọ́ a máa pàdé lórí street. ó yẹ kó ti máa pè mí bọ́dà. wàá jẹgbà ìwà láàyè mm. ó máa jẹgbẹ ah. máa mú ìyá ẹ máa rìn inú ojú ẹ máa wọ ẹni ṣọwọ́ mi yìí inú ti àti olówó mi ìtàkà ó kò lọ wọ́n lọ mú wáyé ẹ tilẹ̀ kú yẹn dáadáa o ọmọ malẹ pretty gan o ṣàṣe oh, ah, ah, ah. gbàgbé mo fọ́ fún mọ́mí ọ̀wọ́ tàbí tí beauty ti wá ní ẹ̀ bá síbẹ̀. Dọlápọ̀ náà ló dẹ̀ sọ wípé ó ń wu gbogbo ìwà tó sọ kalẹ̀. ẹ̀gbọ́n mi àdúnyẹ̀ ti kọjá bẹ́ẹ̀ ti ṣe fi sí. tó bá jẹ́ wípé mo rò pé rògbò tí mo máa bá nìyẹn ni mi ìbá ti kúkú fẹsẹ̀ kan dọ́dọ̀ yín bí kẹjẹ́ kémi pẹ̀lú yín kájọ lọ tẹ bá rí Dọlápọ̀ sáà ẹ tí ẹ ní fẹ́ kí èèyàn mọ̀ wípé ẹ mọ̀ débi pé wàá máa tọ́ka wípé ọmọ àbúrò tán bí lẹ́yìn nìyẹn Sàmídọ́lápọ̀ ti di nǹkan míì tẹ bá rò wọn àtàwọn ọ̀rẹ́ tí wọ́n jọ ń rìn ah wọ́n ti bá Ayédọ́lápọ̀ jẹ́ sísá tìrọ̀lápọ̀ dẹ̀ mọ̀ pé kò sẹ́ni wọn kàn fún mi pé lẹ́yìn Ọlọ́run ẹ̀yin ló tún kù sísá mi báyìí ni mo lè jèrè dọ́là pọ̀. Ah, ah, má sọ méjì lẹ ọ̀rọ̀ kí ni ìtumọ̀ yẹn ó máa jèrè ẹ̀ ìwọ ló bí nǹkan ẹ̀ ah. ó dẹ̀ máa jèrè ẹ̀ lágbára ọlọ́run báwo ló ṣe ní jèrè ẹ̀ wàá jèrè ọyọ ń fẹnu sọrú èdè bẹ́ẹ̀ sí rẹ̀ rárá kò sí ní tójú òrírí o ó wá nìyẹn ó dẹ̀ máa lọ nìyẹn bóyá òun wò pé eh, ẹni tí ò ṣe bẹ́ẹ̀ láti kékeré tó wá di tó wá dàgbà tó wá ya ayé ń ṣerú ẹ̀ ẹ ẹni tó jẹ́ wípé láti kékeré kò tọ̀ ni tó dàgbà tó ń tọ̀ wọ́n wá solution sí náà ni èèyàn máa jáde sí ni èèyàn á fẹsẹ̀ síta ni bẹ́rù bá pokè tó kanlẹ̀ ó níbi tá a gbé sí ni má sọ̀rọ̀ bẹ́ẹ̀ o ṣó ti gbọ́. mi ò mi ò fẹ́ kó ronú lọ bẹ́ẹ̀ ohun tèmi wọ̀ ni wípé àwọn ọ̀rẹ́ tó ń bá rìn yẹn a máa mọ bá ṣe máa yà wọ́n wọ́n á gba ọ̀tọ̀ oníkálukú á lọ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni àmọ́ ọmọ wa àmú nǹkan wa má bẹ̀rẹ̀ sá mi ṣàánú mi. Ah, ah, ah. ó ti tó ó ti tó ó ti tó ó ti tó wò a sùn yókù dàrọ̀ là fẹ̀gbẹ́ lélẹ̀. ọmọ ò tí kùn mí máa sùn. fẹ̀gbẹ́ mm, mm. lélẹ̀ jàre bọ́rùn bá kún ẹ̀ fẹ̀gbẹ́ lélẹ̀ tí ẹ̀ fẹ̀gbẹ́ lélẹ̀ ọlọ́run kò jí wa rẹ̀ àwọn ọ̀rẹ́ burúkú bọ́ ṣe máa ń ṣe nìyẹn fẹ̀gbẹ́ ọ̀sìn wọn òbí náà ṣì ọba ayé wọn òbí náà ọba ọ̀run ọba ọ̀run wọn òbí náà ọba àjàbò bírímùbírímù alẹ́lẹ́ àjèjì kùrùkùrù wọn ò sára àrà ò sán gẹ́rẹ́gẹ́rẹ́ nínú oòrùn. ayépa yẹ. ayépa ayépa àfọwọ́ kan. ẹ wò mí ẹ wò mí wọ́n ti gbé bọ́dé yìí jìnnà. ọmọ wo náà gbé ọmọ wo náà gbé jìnnà. ọ̀nà ti jìn. àwọn wo ló dé. Ah, ah, ah. níbo bẹ̀rẹ̀ kí náà ló ṣe kí ni tó fẹ́ kí ni ó ní ká mú wá tó máa fi máa dá padà ah ọmọ yìí ọmọ mi ni ọmọ mi ni nǹkan kò gbọdọ̀ ṣe àwò wọn gbọdọ̀ gbé ọmọ lọ síbi kankan. ẹ̀bùn ọgbọ́n ohun púpọ̀ ní lọ́wọ́ mi o ẹ̀gbọ́n mi ẹ̀bẹ̀ wọn ẹ̀bà wọn ohun púpọ̀ ní o. Ah, irú yìí ò bùn lọ́wọ́ rí eléyìí náà nìbùn yín lọ́wọ́ ah, ohun tó bá wà gbà ní kẹ́ bá mi ṣe eléyìí léwu ó léwu pọ̀ ẹ mọ̀ pé mo mọ̀ wípé kò sí ohun tẹ́ ṣe tì ẹ̀ ń bà á tì ní wọn gbọ́dọ̀ bí ọmọ ìjọba kankan. ẹ̀gbọ́n mi aṣọ gbogbo tẹ bá tẹ. ọmọ mi ni o eh. ọmọ mi lọmọ yìí o nǹkan kan ò gbọ́dọ̀ ṣe lọlápọ mi ẹ jọ kí ni wọ́n fẹ́ gbà. gbà mí gbà mí bọ́ bá ti rí báyìí ẹbọ ńlá là á gbé ẹbọ kàǹkà tí kagúnláyà ń là á gbé. èmi àti yẹ́yà eh, eh, mi. èròjà rẹ pọ̀. èròjà èlò ló fẹ́ ná mi kí ni n tẹ fẹ́ gbé èlò ni kí n nísinsìnyí máa ka owó ẹ̀ sílẹ̀ pẹ́pẹ́yẹ méje. pẹ́pẹ́yẹ méje òbí adìẹ méje òbí adìẹ méje àkùkọ náà méje méje òbúkọ tẹ̀yìn rẹ̀ gbagbá dáadáa èyàn e, e, e, àtó mẹ́ta ẹ wàá rí igán epo. èmi ò gbé ọ̀gá. calm down calm down kí ló ṣẹlẹ̀ kí lẹ́ ń kọ. soprano. kí lẹ́ ń kọ. alto. kí lẹ́yìn kọ ma. ẹ mọ nǹkan tẹ́ ń kọ gbàtẹ́ pé nǹkan tá à ń kọ ò papọ̀ tó bá yẹ níyàn ń bínú ọ̀nà ìdá tí òfin ni bínú èèyàn máa bínú náà ah! àwa mélòó làwọn sí àzà àwa ta rí àwa náà rè é ṣé báyìí fẹ́ mínísítà rè nǹkan tá a fẹ́ kọ rè sí ẹ ẹ wò ẹ má bínú. ẹ wò ẹ wò mi ò bá yín lẹ́jọ́ èmi àtọkọ yín lọ lọ́rọ̀ èmi àtọkọ yín lọ lọ́rọ̀ ẹ gẹ́tẹ̀ àdúrà yìí lọ àwọn tá a tún wá lọ bẹ́ẹ̀ ká ṣe nǹkan tá a fẹ́ ṣe kó balance. olúwa kí wà pẹ̀lú yín. ẹ ah, ẹ sà. ẹ fẹ́ ṣe olúwa. ẹ wọ́n báwo ni orin yẹn ṣe ẹ ti because sista tẹmilọrun tó yẹ kó lead rehearsal fún ministration tàbí fi welcome àwọn ministers yẹn wọn wá sí rehearsal lálẹ́ àná àtúrí wọn lè ní báyìí. Ah, ṣé ẹ jẹ́ ti pé fóònù ẹ̀. a ti pè wọ́n náà reachable ló ń sọ sá. ẹ̀dùn ṣé kìdẹ̀ ń ṣe pé bóyá ẹ̀ ń jàṣà. rárá sá o. Ah, ìjà kẹ̀ káàjà. ọmọ ọlọ́run tí ẹ gbọ́dọ̀ jà. Ah. bẹ̀ ọ́ lọ́nà mo fẹ́ kẹ́ try ẹ̀ dájú. because for very long ní ìsìn àti try number one, it is either cause of switch off or not reachable so ọ̀rọ̀ wọn ò yé wa mọ́ tó bá dẹ̀ jẹ́ pé wọn ò fẹ́ bá wa mínísítà mọ̀ ká mọ̀. Ah, ah, ah, a máa sáré ronú bẹ́ẹ̀ yorùbá lẹ́ni tá a bá tí ì rí ká má ti bínú ẹ jẹ́ ká rí ká gbọ́ tẹnu tá a bá dẹ̀ rí tá a bá gbọ́ tẹnu ìgbà yẹn lẹ́sẹ̀ máa lè sọ ọgbọ́n tẹ̀ ń sọ yẹn lábọ̀ nítorí oníṣọmọ ẹ̀ ó máa ní nǹkan kan tó fà ẹ̀yìn bọ̀tù oòrùn tó ti ẹ̀ṣẹ̀ wà lókè yìí náà ó tó aṣọ gbẹ. mo pé ẹ̀yin náà ẹ lè ẹ kọ dáadáa nǹkan tí ẹ máa jọ ẹyin ẹ máa gbádùn. ṣáàlì tún mú wa. ẹjọ́ àtúnkàn sí ẹ. ẹ ní sùúrù ẹ ní sùúrù bí a káwọn kọ́kọ́ gbé ọyà. ẹ ẹ kùn. èmi yóò.

dádì ọ̀rọ̀ mọ́tò yóò yé mi o mo ti try gbogbo effort mi lórí ẹ̀ sá àdùnnà tá a fẹ́ fún ṣúgà. Ah, ẹ wò sá kí ló wá lè ṣe mọ́tò ìbáyìí. kò yé mi dádì. àmì ah, wá jẹ́ pọ̀ lé mi. Uh... Ah. bọ́dà Michael ọ̀nà bọ́dà Michael á ah, sì. Daddy, àbí ká bóyá ká sáré wá mẹkáníìkì ládùúgbò kí ni mọ̀tọ́ máa wá ṣe báyìí. ẹ jẹ́ ìwòsàlẹ̀ nínú. Tramo. Tramo. Ẹ pẹ̀lẹ́ mà ẹ̀yin ni mo mú kí mà àlàáfíà fún yín mà. ẹ pẹ̀lẹ́ o ṣé ẹ bínú wípé mo disturb ìrìn yín mà. Ah, um, rárá sá. Ah, ṣe rí bí mo ṣe rí bẹ́ẹ̀ ṣe ń bọ̀ ẹ́ a pé wọ́n fẹ́ mú ọmọ ènìyàn rin ìrìn àjò kan ìrìn àjò tá a lè ń sọ yìí òun kọ́ ni solution sí ìrìn tó fẹ́ mú ọmọ ènìyàn rìn ah! ìrìn àjò tó fẹ́ mú ọmọ ènìyàn rìn ó máa lọ yọrí sí oko ìparun tí ó sì ní bọ́m̀bẹ̀ láéláé kódà bí ìgbà tí wọ́n gbẹ́ kòtò ńlá sílẹ̀ tí ọmọ ènìyàn fẹ́ lọ kó síbẹ̀ ni bí ìgbà tí yàn wọnú òkùnkùn òkùnkùn ayérayé ah! àlàáfíà fún yín máa ègbé ni fún ẹni tí a fi rán tí ó jíṣẹ́ ni fún ẹni tí a ò fi rán tó ń jíṣẹ́ ṣe rí tẹ́bà wa ilé ìjọsìn wa ó wà ní nọ́mbà twenty five àlàáfíà tayo street. àlàáfíà tayo mo máa gbàgbé ah, ah, ah. àbí church yín ni one white garment tó wà láàrin building kan brown to the right èyí tó wà lẹ́gbẹ̀ẹ́ blue bẹ́ẹ̀ ni ma. church wà láàrin. bẹ́ẹ̀ ni ma <laughs> ṣe rí tẹ bá ti dé church yẹn ma ẹ sọ pé ẹ ń béèrè olùṣọ́ <laughs> wà á mú yín wá bá mi. ṣé bí anytime tí bá dé bẹ́ẹ̀ ni mo lè bá yín sá. bẹ́ẹ̀ ni. all right sir màá kàn sí yín sá mo dúpẹ́ sí i. ṣé ni mi ti mọ bí tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ sí àmọ́ mo dúpẹ́ ní ọwọ́ olùkọ́ mo dẹ̀ dúpẹ́ ní ọwọ́ ọlọ́run sàbẹ́síà ṣe ibi tí mọ́tò yín dúró sí níjẹta yẹn mo rí i pé ẹ ṣí bọ́nẹ̀tì ẹ sílẹ̀ mo náà pé mọ́tò yẹn ní fault síbẹ̀ ni àbí ah, lọ́kàn mi sà ó ń láti jẹ́ wípé nítorí kẹ́ ẹ lè rí mi àsìkò tó fún ọlọ́run láti yọ mí nínú àjàgà gangan lọ́lọ́run ṣe jẹ́ kí ìṣẹ̀lẹ̀ yẹn kó ṣẹlẹ̀ sí yín ah, ẹ ṣe gan ni mo dúpẹ́ sà. hallelujah hallelujah hallelujah ẹ eh, yẹ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. ṣe rí nǹkan tí ọlọ́run fi hàn mí yẹn lọ́kàn nítorí yín náà. nítorí nǹkan tí ọlọ́run fi hàn mí gẹ́lẹ́ nípa yín òun ni mo sọ fún yín inú mi dẹ̀ dùn wípé ẹ padà wá síbí láti wá bá mi nítorí pé gẹ́lẹ́ tí mo jíṣẹ́ yẹn tán tẹ́ ẹ kúrò lọ́dọ̀ wa ni mọ́tò wa ṣiṣẹ́. hallelujah. <laughs> a dẹ̀ padà lọ síbi tí a lọ láyọ̀ àti àlàáfíà kọ́tẹ́mi fẹ́ kó yẹ yín rẹ̀ àárín ilé ẹ̀yìnkùlé àyíká wa báyìí lọ̀tá wà ká máa ṣọ́ra ní gbogbo ìgbà láàárọ̀ lọ́sàn-án àti lálẹ́ nítorí ẹ̀ ní bíbélì ṣe sọ pé ká máa gbàdúrà láìsinmi wá ṣẹ́gun jésù kristi. wá wá ìránṣẹ́ rẹ̀ láàrin ọ̀tá lọ́mọ wa bàbá wa ṣẹ́gun ọlọ́run ti ṣẹ́gun fún yín. àmín o jésù. olùjọ mímọ́ ti ṣẹ́gun fún yín. àmín jésù. nǹkan tí èmi máa sọ fún yín ni pé kẹ́ ẹ máa ṣọ́ra fún àwọn alábàágbé lágbára ọlọ́run ogun ìṣòro ní yín ẹ̀ mú bọ̀. tẹ́ bá ti délé tó bá di alẹ́ ẹ gbàdúrà gbogbo nǹkan tí ẹ bá fẹ́ ẹ fi síwájú ọlọ́run kò sí ẹnì kankan níbi kankan tó lè ṣe kankan ju àdúrà láti ọ̀dọ̀ ọlọ́run lọ tẹ́ ẹ bá ti wá gbàdúrà tán ẹ tán kẹ́ tó sùn ṣe rí ìṣípayá kì í ṣípayá tẹ́ ẹ bá ti wá rí ẹ ẹ padà wá kẹ́ kí mi mọ̀ àwa mọ ibi tí a máa dojú àdúrà wa kọ́ ṣó ti yé mà. <laughs> ẹ ṣe mo dúpẹ́ sá ẹ ṣe ọmọ sá olùwà túbọ̀ bá mi sọ agbára di ọ̀tún sá ìjọ ọlọ́run á máa gbèrú sí o ẹ ní ṣubú ara ẹ dẹ̀ ní ṣubú ẹ̀mí. fagilé fẹ̀jẹ̀ mímọ́ rẹ ò fagilé gbogbo ipá èṣù lórí ayé mi fẹ̀jẹ̀ mímọ́ rẹ ò fagilé fẹ̀jẹ̀ mímọ́ rẹ ò fagilé fẹ̀jẹ̀ mímọ́ rẹ ò fagilé gbogbo ipá èṣù lórí dọ́lápọ̀ fẹ̀jẹ̀ mímọ́ rẹ ò fagilé fẹ̀jẹ̀ mímọ́ rẹ ò fagilé fẹ̀jẹ̀ mímọ́ rẹ ò fagilé gbogbo ipá èṣù lórí ọmọ mi fẹ̀jẹ̀ mímọ́ rẹ ò fagilé bàbá ní orúkọ jésù kristi ní orúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ ti jésù kristi àpáta ayérayé ìlú ìsàlẹ̀ wa mo dúpẹ́ mo láyọ̀ mo fẹ̀yìn fún yín mo gbé e yín ga mo yìn lógo nítorí wípé ẹ̀yin ni ọlọ́run mo dúpẹ́ ọlọ́run gbogbo ìgbà ọlọ́run ìgbà gbogbo nínú ayé mi mo dúpẹ́ ọlọ́run tí ò jẹ́ káṣírí ọ̀tá òbú ọ̀bàbá tó tú àṣírí àti ìmọ̀ èṣù ẹ ṣé o wa tóbi ju bàbá ẹ̀gbọ́n ọpẹ́ mi ṣáájú ohun gbogbo alágbàwí ẹ̀dá àmú wọn àtọrọ bẹ̀bẹ̀ béèrè gbogbo ẹ̀ṣẹ̀ tó lè fa ìdíwọ́ ìdènà lórí àdúrà yìí olúwa ẹ̀wà dáríjì ẹ̀jẹ̀ jésù sì kó máa pa gbogbo ẹ̀ṣẹ̀ náà rẹ̀ ǹjẹ́ lórúkọ jésù mo gbàdúrà ní wákàtí ọ̀wọ̀ yìí ọlọ́run máa jẹ̀mú mú képe ohun wọ́n ní ọmọ ní ìní olúwa ọmọ bíbí sì ní èrè rẹ̀ gẹ́gẹ́ bí ìdá ti ṣe rí lọ́wọ́ alágbára bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ jẹ́ ọlọ́run àjíǹde àti ìyèmú wá képe ọ̀nà wákàtí ọ̀wọ̀ yìí lórí dọ́lápọ̀ ó yá ọmọ dọ́lápọ̀ níbikíbi tó o bá wà níbikíbi tí ìwọ ọmọdọ̀lápọ̀ bá wà ní orúkọ jésù kìsì ó yá ipá àti agbára ọlọ́run ẹ̀mí alààyè ó yá kó máa ṣàwárí ọkàn rẹ gbogbo ipákípá agbára kágbára èyí tá a wá nínú ọlọ́run tí a kò rí oṣó ni àjẹni emèrè ẹlẹ́bọ lóògùn wòlíì kan ni àbí àfa alábẹ́ ẹ̀làsẹ̀ aláwọ̀ pani oníṣírà ìkà ni o mo ní ẹnikẹ́ni ènìyàn kẹ́niyàn àpàjọpọ̀ ọwọ́ kí àgbàjọpọ̀ ọwọ́ èyí tá a bí nínú obìnrin tàbí tá a fi ṣe abẹgbẹ́jáde láti inú ìyá rẹ̀ tó bá fọwọ́sowọ́pọ̀ ní tibí ní tìlòdì nínú ayé ìwọ ọmọdọ́lápọ̀ tó ní kó o máa hùwàkiwà tó ní kó o máa rìnrìn kùnrin tó fẹ́ dojú ayé rẹ rú lórúkọ Jésù ó yá àpáta Ísírẹ́lì ó yá àṣírí wọn ẹ jẹ́ kó tú ọlọ́run tí ohun gbogbo nínú òkùnkùn tó wà ní kedere ní gbangba níwájú rẹ̀ ní wákàtí ọ̀wọ̀ yìí bàbá ó yẹ ẹ máa tú àṣírí wọn ẹnikẹ́ni ènìyàn kẹ́nìyàn ni mo sọ lóní tó fọwọ́sowọ́pọ̀ lórí ọmọ náà àbí ipákípa agbára kágbára kankan èyí táwọn ní ọlọ́run àlàyé tí ó ṣe lòdì tí a kò rí lórúkọ jésù ó yẹ gbọ́rọ̀ ọlọ́run ní wákàtí ọ̀wọ̀ yìí mo fi ẹ̀yìn tí àgbélébù mo rán yín lọ sí inú ọ̀gbun ẹ̀ nísàlẹ̀ ó yá ẹ máa ṣègbè síbẹ̀ àṣírí wọn ó yá kó máa tú lọ́wọ́lọ́wọ́ àṣírí wọn kó tú àpáta Ísírẹ́lì ẹ̀ ṣe o torí pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Olúwa wa àmín àmín àmín. bá mi rà á ẹ iye táǹtà ń sìn nìyẹn ọjà lórí bẹ́ẹ̀. bó ṣe jẹ fifteen naira tí mi ní kọ̀ọ̀kan rárá. èmi gọ́gọ́ jẹ fifteen naira nínú ẹ̀. Ah, àmọ́ mi èdè jí ọmọ yín náà ní mi ẹ̀. a ah, níbi ah, O ti láròrò jù kó tó bá gbà mọ̀ pé tèmi ò lè máa ti ní òun. mo sì gbé ọmọ mi. ó ṣe ọkọ mi. gbogbo ọjà ló wọ̀n kò sí iye tá à ń jẹ lórí ẹ̀ ká má kàn jókòó ni àbí o ṣe o ṣe O dàbọ̀. ẹ ra sa àlàáfíà fún yín mọ àlàáfíà fẹ́ iná tẹ́ ń bọ̀ ẹ sa kí lẹ fẹ́ bá ara sa. rárá mi ò ra nǹkan kan ẹ ta lágbára Ọlọ́run. àmín àmín. ẹ wo ẹ má bínú ṣé rí bí mo ṣe ń bọ̀ ẹ̀mí ọlọ́run kọ sí mi bẹ́ẹ̀ ni wọ́n ní mo gbọ́dọ̀ jẹ́ àwọn iṣẹ́ kan fún yín iṣẹ́ tí a fi rán mi ni wípé èso kan wà lọ́dọ̀ yín ọmọ ológo ni àjàrà ńlá ni eléso ni ológo ńlá ni yóò wà lọ́dọ̀ yín bẹ́ẹ̀ ni. ah tẹ́mi lọ́rùn ọmọ mi lẹ́ ń sọ yẹn èmi ni mo bí ọmọ bíbí inú mi ni tẹ́mi lọ́rùn. Hmm orúkọ tẹ dá yẹn kọ òun kọ ẹyin gangan lẹbi tẹmi lọrùn tẹ sọ yìí. ọmọ mi ni ọmọ bíbí inú mi. ẹ eléyìí tá à ń sọ ń pa yìí ọmọ bíbí inú yín kọ ṣùgbọ́n ọ̀dọ̀ yín ló wà. bẹ́ẹ̀ni. ọmọ tó tún wà lọ́dọ̀ mi dọ́lápọ̀ lòun jẹ́ dọ́lápọ̀. dọ́lápọ̀. ẹ dọ́lápọ̀ ni. Hmm. dọ́lápọ̀ yẹn. dọ́lápọ̀ ni. bẹ́ẹ̀ni òun lọmọ ológo. bẹ́ẹ̀ ni ṣẹ́rí dọ́lápọ̀ ẹ jọ̀ọ́ ẹ tọ́jú ẹ̀ ọmọ ológo ńlá ni ọmọ tó ṣe wípé ìràwọ̀ ẹ̀ á tàn ẹ wo ògo ẹ̀ ògo tó kárí ayé ni ògo tó ṣe wípé gbogbo òdílé yín pátápátá gbogbo ẹni tó bá faragba ó máa máa bù nínú ògo yẹn sọlá ni. àwọn èèyàn á máa jẹ lábẹ́ ẹ̀ bẹ́ẹ̀ ni ìràwọ̀ ńlá ni ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́run ẹ tọ́jú ẹ̀ ọlọ́run á ràn yín lọ́wọ́ ọlọ́run á dúró yín ọlọ́run á fún yín <laughs> ẹ má bínú pé mo gba àkókò yín o ah, ẹ jọ torí Ọlọ́run àlàáfíà fún yín ah. ẹ ṣe. Eh, ẹ jọ sà ẹ jọ sà ẹ má bínú mo ní béèrè kan béèrè mi. ṣé ẹ rí nǹkan kan sí tẹ́milọ́rùn tó jẹ́ ọmọ tèmi yẹn. tẹ́milọ́rùn. bẹ́ẹ̀ ni. ẹ wò ó ṣe rí tẹ́milọ́rùn ọmọ yín ọmọ ológo lòun náà bẹ́ẹ̀ ni àlàáfíà sì ni fún eh, ṣùgbọ́n ọ̀tọ̀ lógo òrùn ọ̀tọ̀ lógo òṣùpá ọ̀tọ̀ lógo Ephraim ọ̀tọ̀ ẹ ògo ọmọ tí mò ń sọ yẹn ó pọ̀ gan ògo ńlá ni ṣẹ́gun ẹ jọ adúró tì yín ẹ ṣe gan àlàáfíà fún yín mà ẹ o. ẹ gan ẹ mo dúpẹ́ o ẹ o. wọ́n ní ògo tiẹ̀ ògo Owódọlápọ̀ ayọ̀ ju ògo ọmọ tèmi tẹ́mi lọ́rùn lọ ohun tí ò lè ṣe ṣe àlá tí ò lè ṣe kàkà kó má jẹ́ sẹ̀sẹ̀ ni má fi ṣàpàdà nù ni níbo ló ti ń ṣe irú ẹ̀ tí mo wà láyé láì tí ì kú ó ti o kì í ṣojú mi lóṣù pa àwọ̀ ṣe márùn ju ọmọ tèmi lọ láyé láyé. ìwọ ló máa padà ṣe ẹrú tèmi lolúwa ọmọ tèmi ìwọ Dọlápọ̀ ó máa ṣe ẹrú ọmọ tèmi lolúwa ìwọ ló máa ṣe ẹrú bẹ́ẹ̀ ló máa rí agbára lọ tí mi ò kú tí mo wà láyé tó bá fẹ́ sùn òun ni kó máa wà bí kó máa sọ́ǹgò òun sẹ́gbẹ̀ẹ́ lọ́hùn bó bá máa jábọ́ sílẹ̀ kó jábọ́ sílẹ̀ kí ni wàhálà bẹ̀ fún àwọn taṣọ-taṣọ ni. kí ló kù ẹ jọ kí n ti yín ṣẹ́yìn lẹ máa kọ́ mi bí ṣe máa ṣègbésí ayé mi àfi kí ni ti yín ṣọmọ ló yọ ké gbéborùn wọ́n ràn yín ṣẹ́ ẹ jẹ́ wọ́n bí yín ṣègbà ṣọmọ ló yọ ké mi mọ̀ tó kàn wọ́n ń bẹ̀ bóyá ò ló máa sọ fún mi pé ẹ̀sìn tí mo gbé kaná mi ò fi yọ sí i. wọ́n ní bójú rí ẹnu adákẹ́ tí wọ́n kọ́ aṣọ ti tẹ́mi lọ́rùn rè ọmọ tèmi gangan ọmọ mi nìyẹn dídọ́lá pọ̀ ni ọmọ ti bí ọmọ àbúrò mi. wọ́n wẹ̀ wọ́n taṣọ-taṣọ yìí lọ́rùn. taṣọ-taṣọ ni mo wẹ̀ wọ́n mo dẹ̀ sá wọn. ọ̀sán àbí mo ti wí. bẹ́ẹ̀ ṣe ní ìsá ni mo sá kódà mo gbá kó tí mo jókòó báyìí ni ojú mi báyìí ló ṣe gbẹ bẹ́ẹ̀ ni ó gbẹ ni mo palẹ̀ mọ́ ẹ̀ lẹ̀ mò ń ṣọ́ ni ah, tó fi gbẹ. bí ojúmọ́ bá mọ́ ọ̀yẹ́ àlà ó dolú koro mi koro ajankoro dùgbẹ̀ lẹ́yìn akèrègbè tẹ́mi lọ́rùn dọ́lápọ̀ tàti wèrè tèkúté ilé o àsùnpáradà báyìí ti gé àjà kán lè wé iná jọmọ wàrà lọmọdé tó kó èsì sí bọ̀ ó yẹ jẹ́ mi o tẹ́mi lọ́rùn dọ́lápọ̀ bójúmọ́ bá mọ̀ ìyá là. tẹ́mi lọ́rùn o lọ́lápọ̀. ẹ káyọ̀ ọ̀dà báyìí ẹ tẹ́mi lọ́rùn kọ́ yìí. ẹ o dọ́lápọ̀ lélẹ̀ tẹ́mi lọ́rùn ọmọ tèmi gangan ni. tẹ́mi lọ́rùn hmm. gbogbo kádàrá dọ́lápọ̀ ńlọ wá gbà báyìí o ó ti di títẹ́ mi lọ́rùn báyìí o hmm. torí bí ọdún bá dún báyìí pèrègbọ́n amáwọ̀ tuntun wálé ayé o hmm. bí ojúmọ́ bá mọ́ ṣe lọ yẹ́ là hmm. gbogbo kádàrá tó gbé wáyé ó ti di títẹ́ mi lọ́rùn o ó ti di títẹ́ mi lọ́rùn o látòní lọ báyìí gbogbo oríire tó yàn títẹ́ mi lọ́rùn ní í ṣe o bí ọdún bá dún pèrègbọ́n amáwọ̀ tuntun wálé ayé o gbogbo ń mọ́ kádàrá rẹ̀ títẹ́ mi lọ́rùn ní í ṣe o àmì. Dọ́lápọ̀ gbogbo kádàrá tẹ́mi lọ́rùn wọ́n ti padà gbá báyìí o hmm. wọ́n ti padà gbá o ẹ o bó ojúmọ́ bá má báyìí ń ṣe lọ yẹ́ là hmm, bí ọdún bá dún pèrègùn máwọ̀ tuntun wálé ayé ni o hmm, gbogbo kádàrá tẹ́mi lọ́rùn gbogbo àyànmọ́ rẹ̀ ó ti di tiẹ̀ o bọ́ ti gbọ́ ti gbàánù ń o ọ ti ṣoríire o ọ̀rọ̀ ajé jẹun ọ̀rọ̀ ajé lò ọ̀rọ̀ ajé ná ajé ò gbé ọ̀ dàgbà ó o wọ́n ti parí ètò gbogbo báyìí. ẹ padà síbi tá ẹ ti ń bọ̀. ètò títò ọjà fún yín dúró ní tì ẹ ní ṣàṣẹ tì. ẹ pẹ́pẹ́pẹ́pẹ́ fún mi a máa ju yín ṣe ẹ wò èyí tẹ́ ṣe yìí orí mi wú <laughs> ọ ṣeun ọ mo gbọ́dọ̀ tún wá nǹkan kan sí fún yín ah! gbìyànjú fún mi gan. hallelujah hallelujah hallelujah mo ti sọ fún yín pé rere ni olúwa ah, um, wọ́n ní tatus. sir ẹ pẹ̀lẹ́ ẹ kú iṣẹ́ olúwa ẹ jọ̀ọ́ ẹ máa bá mi lọ sọ fún àwọn òṣìṣẹ́ olúwa bí a ní àdúrà àgbà méje ní kíákíá kíákíá. Ah, ah, but daddy wọ́n lè dá ti lọ sílé o. ẹ àwọn tó bá wà lẹ́nu ẹ̀kọ́ wọn wà ọlọ́run ti ṣiṣẹ́ ìyanu báyìí báyìí báyìí báyìí ó lè gbọ́dọ̀ ṣì kọ́lẹ̀. ok ok no problem. <laughs> tọ́mátì kó wọn jọ tó ń sin àwọlé àṣẹ àdúrà yẹn mi dọ́lípì sórí Àbújá tí mò ń lọ next week yẹn two weeks ni màá lò màá make sure pé mo lò two weeks yẹn ó pé sórí honourable fúnra ẹ̀ màá make sure pé mo bá yé ẹja as in wo á mọ̀ pé ẹja ni wọ́n gbé bá wọn this time around mo mí ìnà gidi gan ni o. ó mọ nǹkan tó ṣẹlẹ̀ lady squeezer nǹkan tẹ́mi máa jẹ́ kó yí ẹni pé jọ́ ń torí ọlọ́run ṣáà máa ṣe rẹ̀ léṣe má parẹ́ o ah, ṣé mo pé tí nǹkan burúkú bá kan ó máa kàn mí o. ìdí nìyẹn tẹ́mi sọ fún ẹ pé kó má ṣe rẹ̀ léṣe. pé ó dẹ̀ sọ bẹ́ẹ̀ ni pé ó mọ̀ mí. Ah, ah. ògo ni fún baba mímọ́ àti fún ọmọ mímọ́ àti fún ọlọ́run ẹ̀mí mímọ́ yóò tún aláìsàn ṣe ó bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ ni sì máa rí ní ìgbà gbogbo ayé. wá ṣẹ́gun fún wa jésù wá ṣẹ́gun. rẹ̀ lọ́ba tó bá dáná lílà wá gba wá là bàbá wá san wá bò wá san Jésù wá wò wá san ìrẹ̀ lọ́ba tó wọ́n náà mà ní san wá wò wá san àmì ìwé. ta ló lè gbà wá ta ló lè gbà wá ta ló lè. Jésù Oluwa, Jésù Oluwa, Jésù Oluwa, ló lè gbà wá ó ti ṣẹ́gun ó ti ṣẹ́gun ikú ó ti ṣẹ́gun àrùn ó ti ṣẹ́gun oṣù ọ̀pá máa bẹ̀rù àmì. tẹ́ríba ẹ̀rọ òkùnkùn tẹ́ríba pátápátá tẹ́ríba ìdíwọ́ ìdènà tẹ́ríba nítorí pé gbogbo igi ló ní fún afẹ́fẹ́ lóko tẹ́ríba ká gbóhùn àdúrà sókè nítorí ọmọ arábìnrin tó ń jẹ́ Dọlápọ̀ àdúrà ìṣẹ́gun ní gbogbo ọ̀nà kí olúwa kó wa ṣẹ́gun fún ní gbogbo ọ̀nà gbogbo omi tó ti mú orúkọ rẹ̀ lọ gbogbo omi tó ti rí orúkọ rẹ̀ mọ́ wọ́n jẹ́nu padlock tó wà ní omi ẹ̀ wá gbàdúrà sí kí olúwa kó bá wa tú sílẹ̀ ìbàjẹ́ orí pẹpẹkípẹpẹ tó ti mú orúkọ ẹ lọ ìbàjẹ́ nù lẹ̀ ló ti rí orúkọ ẹ mọ́ ìbàjẹ́ nù odò ni wọ́n ti sọ orúkọ ẹ sí a kí olúwa kó bá wa ṣẹ́gun fún ẹ gbàdúrà pẹ̀lú dáa méje lórí ọmọ Dọlápọ̀ yìí wípé ọlọ́run yóò tú sílẹ̀ ẹ bá wa gbàdúrà ẹ gbọ́ wọn àdúrà sókè. ṣáà ṣáà ṣáà ṣáà ṣáà. ẹ jọ ta ló ń sọ̀rọ̀. comrade ló ń sọ̀rọ̀ comrade o ti rántí. ẹ jọ ta ló fẹ́ bá sọ̀rọ̀ sá. àgbọ̀ gangan ni ìjọba àbí mo fẹ́ bèrè ni mo fẹ́ gbére fún ẹ ọjọ́ sunday tó ń bọ̀ yìí ṣé o ti ní play. sunday next week sunday really kò sí nǹkan kan tó bá ti di eh, after service eh, aside church láàárọ̀ ìrọ̀lẹ́ ọ̀sán I should be free. àyàn máa lè díẹ̀ o eré àárọ̀ gangan ni o látàárọ̀ ni o. ẹ̀jọ̀ ọ̀pọ̀ jésù ló sì lè olúwa wa àmín àtúwájú àdúrà sókè nítorí dọ́lápọ̀ nítorí ẹni tó bá sáájú ọlọ́run kò ní fòfo ìbàjẹ́ bá bí nínú obìnrin àbí àfi abẹgbẹ jáde ni ìbàjẹ́ inú omi ló gbé àbórí ilẹ̀ ìgbẹ́ tàbí inú atẹ́gùn ní orúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù gbogbo bí tó bá ti rí orúkọ ẹ̀ pọ̀ kó bẹ̀rẹ̀ sí jáde. báwo ni ẹ̀yin lọ church ni sá. church kẹ màá gbọ́ àwọn tó ní ṣó yẹn àwọn ọmọ mi kan náà àbúrò mi kan ni láti London ti ń bọ̀ ọmọ yahoo ni wọ́n àtàwọn ọ̀rẹ́ wọn náà wọ́n máa jọ ṣe papọ̀ ni àwọn ẹ̀yẹ kókéńdìlà ni wọ́n láti eh, Canada. ah I reject that in Jesus name amen gbogbo ẹnikẹ́ni àdúrà tó kẹ́kẹ́ gbà nìyẹn gbogbo ẹ̀dákẹ́dá tó bá wà nídìí kí Dọlápọ̀ máa ṣe rere iná òwò ààrẹ òrùkọ bẹ́ẹ̀ sọ́kà wà. àwọn tó dúró lọ́wọ́ ìtàn lọ. gospel artist ni bá a ṣe tú Dọlápọ̀ sílẹ̀ kò ní wọlé òde kankan mọ́. kò ní wọlé òde kankan mọ́. àbí kẹ́sì. bẹ̀rẹ̀ sí ṣe rere kí ni lọ́wọ́ mi. kí ni bí ti bá wò. ọmọ sìgá ló wà lọ́wọ́ ẹ kí ló ń ṣí ẹ. sìgá. ẹ̀jẹ̀ Jésù. kí ni mo wọ̀ yìí. kí ló ń ṣí ẹ ṣé wọn á tún mi ni. o máa ń hot ju báyìí náà lọ tẹ́lẹ̀ sókí wá ni má ò tìjú báyìí lọ ìwọ ni mo wà yìí yẹ mo dáràn ayé mi o mo má ò tìjú báyìí lọ yẹ. Dolly P. kí ló ń sọ. ọ máa gbé mọ́tò fún mi. mọ́tò gidi gbogbo mọ́tò ńlá. ẹ ní ní patí yẹn àwọn ta ló máa wà ń ẹni àwọn bíi ìyàwó àzìkóńṣó lè bọ̀ bíi ìyàwó àbí wọ́n dẹ̀ máa náwó hmm. wọ́n wá fẹ́ kí n wá kọrin bẹ́ẹ̀. Hmm. all right kò sí problem. really secretary. ṣàkóṣàkó kan náà ń bọ̀ ń bẹ̀. àwọn ti gbórúkọ wọn mr ṣàkóṣàkó. àwọn gbogbo wọn wọn ẹ̀bọ̀bọ̀ yìí náà sàmsì olóṣù gbogbo ló máa wá wọn dẹ̀ máa náwó fún ẹ gan. wọ́n máa náwó fún mi àbí. Hmm. ṣé ẹ ti mọye tí mò ń gbà sà. ọjọ́ máa sọ iye tó ń gbà àwọn ilé máa mú àwọn máa bá ju jẹ́ gangan iye tó máa náwó fún ẹ máa ju iye tó ń gbà lọ dáadáa. really? ok àyẹ̀ ti wà ok ìyẹn táìmù ò ní lọ́jọ́ sunday àti pé bo ni venue. láti nine o'clock lọ òun ni ju ti láti nine o'clock lọ ní o. ok so mi ní lọ church ìyẹn wà ok. ẹ eh, danger line láti máa ṣe danger line hotel. danger line danger line hotel kọ ah ok ok ok wọn ṣàmà fún mi lówó dáadáa. ẹ wà ok ó wà ok alright then mama expect feedback in before that time too mi náà sọ fáwọn band guys mi hey, hmm. my nice gan nìyẹn o alright kò sí wàhálà ẹ ṣe alright later. lórúkọ déjà náà yẹn tẹ ọ ọmọ mo ti ń lọ gan nìyẹn o mo ti ń lọ worldwide nìyẹn o. Ah! tẹ́mi lọ́rùn rebranding ẹ̀bùn ṣé bí mo ṣe máa lọ síbẹ̀ ní iye lọ́kọ́ níbẹ̀ yẹn báyìí náà yá kí ṣe lọ wá bí bomb shot kí n wá wá kí n fẹ́ wọ sórí bomb shot yẹn kí ah, n bá wọ polo àbí kí n bá lọ bomb shot ah! kí n mo tún lè tí mo ní láti package ara mi gan nìyẹn so àwọn olówó yẹn náà ti notice mi. sista tẹmi ló ẹ kú ọjọ́ mẹ́ta Olúwa yóò máa wà pẹ̀lú yín ẹ ẹ jọ mú kan ṣàkíyèsí kínní kan ni mo rí i pé lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ ẹ tiẹ̀ wá sílé ìjọsìn wa mọ rárá wọn wíwá yẹn tẹ ẹdẹ máa wá náà láti wá fi orin yín fi yin Olúwa lógo fún gbogbo ọmọ ọjọ́ inú wa máa ń dùn sí i àwọn ọmọ tó dé tá a fi rí lẹ́nu jẹ́ mẹ́ta pé àbí àṣẹ yín ni. <laughs> irọ́ ò dáde kò sẹ́ni tó ṣẹ̀mí o mo kàn bí zè díẹ̀ ni ẹ má bínú sọ. ẹbí sìn. bẹ́ẹ̀ni sọ. ẹbí sìn fún iṣẹ́ olúwa abẹ́ ti gbàgbé pé inú ìjọ yìí náà lẹ ti jáde tí ọlọ́run fi àṣẹ sí ọ̀rọ̀ yìí tẹ́ ẹ fi di ẹni tí gbogbo ayé tó ń pè lọ́tún tó ń pè lọ́sìn èmi rò pé ẹ̀kẹ́ lè sọ̀rọ̀ jáde pé wá bísí fún ṣé olúwa. dadi two things ní má kó méjèèjì pọ̀ sá. ẹni pé mi ò ráyè fún ṣé olúwa mo bọ́ dadi iṣẹ́ tí mo ṣe òkè ó ṣiṣẹ́ ìṣùkùdẹ́ ń ṣiṣẹ́ ara mi iṣẹ́ olúwa ni mo ṣe náà mo lọ kọrin káàkiri ìjọ ṣé bí gospel song náà ni mo kọ ṣé bómi ọlọ́run náà ni ìyẹn ní aláàkọ ẹlẹ́ẹ̀kejì èmi ò gbàgbé pé ìjọ ìmọ̀tìjáde pórísun mi nìyí mi ò mi ò gbàgbé ẹ̀ẹ́bọ̀ bẹ́ẹ̀ ni nǹkan tèmi kàn fẹ́ sọ ni pé bó ṣe jẹ́ pé èèyàn máa ń busy gan yẹn kò yẹ kẹ́ feel bad about it because normal thing tó yẹ kẹ́yìn ṣe ẹ̀yìn as pastor ni pé inú àwọn ọmọ téèyàn náà ti groom ẹ máa mú kan. kan nu àbíbí méjì bí wọn èèyàn dẹ̀ tún jẹ́ káwọn yẹn náà tún máa ṣe gbéyàn ṣe ṣe kó ju bẹ́ẹ̀ lọ. <laughs> so that kò ní affect tọ̀dọ̀ mi kò dẹ̀ ní affect any part of the ministry you know tí special program bá dẹ̀ wà pè mí pé anniversary or anything. sista tẹ́milọ́rùn tí n bá gbọ́rọ̀ yín yé n tẹ̀ ń sọ fún yín sìn ni pé ẹ fẹ́ ní ministry tiyín. pé so ká wá èèyàn míì tó máa máa kọrin fún wa lọ́dọ̀ wa tá a bá dẹ̀ fẹ́ ní iṣẹ́ àkànṣe tá a bá fẹ́ ṣe tàbí àwọn special prayer kan pé alẹ́ pè é ẹ̀ máa dá wa lóhùn yìí. kò sí nǹkan tó burú mbẹ̀ ṣùgbọ́n yẹ kẹ́hìngán mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó máa wá jọ́sìn gbà mí wọ́n máa ń tì torí tí gangan láti lè wá jọ́sìn bíi báyìí so àsìkò tàdúrà wá wá tún gbà lórí yín tó tún ṣe máa gbà jù bẹ́ẹ̀ lọ ó yẹ káwa náà kẹjẹ ká máa rí àǹfààní láti lè máa jẹ. dáàdi ẹ sà tó tó ṣe bí òwe o ẹ̀yin náà lè máa ń sọ pé tọmọdé bá ti tó lọ́kàn ó máa ń lọ́kàn nìyà kò sí nǹkan tó bad tí n bá dájú ọmọ ẹ̀rọ besides mi ò kọrin under the ministry náà tẹ́lẹ̀ orúkọ mi ni mò ń lò náà so mo lè mo ti mo ti dá dúró on my own náà nìyẹn but ẹ má get me wrong o mi ò sọ pé mi ò wá bẹ́ẹ̀ i'm still part of this church this is still my church you know but nǹkan tí mo kàn sọ fún yín ni pé every sunday kind of thing midweek ẹ̀yin náà máa wà máa ní service bí abi like five times a week ẹ dẹ̀ expect pé kí n máa bí by five times in a week kí ni mo fẹ́ máa jẹ sà àwọn churches náà tàti lọ ń kọrin sundays náà ní kí ni wọn náà máa ń jẹ tẹ bá fẹ́ kí n máa bí by then ó dàbẹ̀ ń pẹ́ kò fẹ́ dá mi dúró sójú kan náà ní sà tẹ bá sọ bẹ́ẹ̀. olúwa ò ní dá yín dúró àmín sà ààbò olúwa wà lórí yín àmín sà. ẹ ti ń lọ síwájú ẹ ní padà dèrò yín ẹ ṣáà máa wa fi ọgbọ́n ṣe ẹ kúnlẹ̀ kẹjẹ ká gbàdúrà. ẹ ṣe sọ. ní orúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù olúwa a fi ọmọ rẹ lé ọ lọ́wọ́ orí ò gbọ́dọ̀ fọ́ òtútù ò gbọ́dọ̀ mú apá ọ̀tá ò gbọ́dọ̀ ká ní orúkọ jésù ni mo gbàdúrà fún mo pa ní àṣẹ mi ò dá ní àbá. ṣé dáadáa wà ẹ yá sà ẹ mú sáré lọ sí church wa ni mo lọ rí pastor wa bẹ́ẹ̀ ni sà ṣé mi lọ lọ ni gba owó ní fúláàtì wọn gba ọlẹ́ lọ ó máìn ẹ jọ mo bẹ̀ yín lórúkọ Jésù ẹ. ẹ kọ fún mi ní few minutes máa bá yín kẹ́ tó lọ sí airport ẹ jọ ẹ bá mi bẹ̀ wọ́n ok sir ẹ ṣé sir hmm, ẹ ṣé ẹ ṣé. ní orúkọ Jésù ni mo gbàdúrà fún wọn rẹ Olúwa bá mi di ọmọ rẹ mú. àdúrà yìí sir ẹ jẹ́ kí èmi tètè máa lọ àwọn tí mo fẹ́ lọ báyìí amẹ́ríkà lọ lọ wọ́n dẹ̀ ti fẹ́ máa lọ sí airport so mo fẹ́ sáré wọn kan tó lọ màá wá rí yín létà ṣe ti gbọ́ ẹ ṣe dáàdì. God bless you sir. sista tẹ́mi lọ́rùn. dáàdì lórúkọ jésù àdúrà yín ti gbà ẹ ṣe sá. sista tẹ́mi lọ́rùn. dáàdì agbára ọlọ́run ẹ̀ ní ṣe tì ẹ ṣe gan-an níta. tó tó yìí òun ah, ah. rè tó tóbi tó yìí olúwa ẹ tóbi ẹ tóbi o ẹ tóbi kò sẹ́ni tá a lè fi ṣàkàwé rẹ̀ o ẹ tóbi kò sẹ́ni tá a lè fi ṣàkàwé rẹ̀ o ẹ tóbi olúwa. Ah! ọkọ mi mi wọ ẹ ti. ìbẹ̀rẹ̀ oore nìyí oore kàǹkàǹkà ó máa máa wọlé tó ẹni lágbára ọlọ́run ah! kékeré kọ́ o olúwa ṣeun. màámi ah! ẹ̀wò àdúrà yín ti gbà lórí mi ọ̀gá tí mò ń bá ṣiṣẹ́ at the moment ó ti sọ pé kí n lọ ṣe international passport wọ́n máa tó document wọ́n fẹ́ mú mi travel. Eh! Hmm. wọ́n fẹ́ mú ẹ travel hmm. America. yes amẹ́ríkà ọlọ́run ṣeun o tún máa lọ ìlú gbogbo ìlú ìlú ìlú ìlú ló máa lọ lágbára ọlọ́run. àmín o. Ah, mi ò bá tèèyàn jẹ́ mi ní kí tèèyàn má dà ẹni bá wa sọ fún mi wípé kí n wọgbó òun ni máa sọ fún pé igbó rè ọ̀nà lèmi gbà yìí. ah olúwa ṣeun ọlọ́run ṣeun ọkọ mi àmọ́ wà kún kọ̀ọ̀kan. ẹ ọkọ mi fọkọ lásìkò o kì í ṣe ọmọdé o ti dàgbà ẹ ìwọ náà wọjú orí mi ń ṣe ṣé kò yẹ kí n ti rọ́mọ ọmọ mi ni. Mami. Eh? At the right time, ọkọ tó dáa máa wà. Eh, èèyàn ní láti kánjú jù náà kí wọ́n má lọ gbé igun eléegun. Ṣé o kàn máa máa wò báyìí ló máa fi ríra bẹ́ẹ̀? Ó máa kọnu sí ẹnu ìwọ náà. Wò ó, kò sí wàhálà fún ẹ o. Nígbà tọ́lọ́run ti ṣàánú ẹ, o ti rí gbogbo àánú gbà o ọkùnrin fúnra rẹ̀ gan tó bá rí ẹ tó rí ohun tó gbé lé dání kì í ṣe kékeré ló gbé dání òun náà mọ̀. kóun lè là ní ẹ lọ́wọ́ ẹ́ eh? ọkùnrin tó bá rí àmọ̀ pé obìnrin tó kátó ni ẹ́ pé oníṣẹ́ ẹ̀ lápá kò sí wàhálà fún ọkọ mi ṣé lásìkò agbára lèèyàn ń búra. olúwa ẹ tóbi ẹ tóbi o ẹ tóbi. ìta tẹ́mi lọ́rùn náà. kò sí problem ibikíbi tí gbogbo wa bá wà ààbò ọlọ́run kò ní ká lórí kankan nínú gbogbo wa. àmín lórúkọ jésù. ẹ ṣe gan mo really appreciate attention tẹ fún god bless you ma ó dàbọ̀ ma. daddy òótọ́ mà ní gbogbo ọ̀rọ̀ tí sista ruth máa sọ kalẹ̀ ní ìgbà tí mo rí sista tẹ́milọ́rùn báyìí ó sọ fún mi pàwọ̀ mọ̀ mi rárá ni mo tún ní èmi mà ní èmi ọmọ ìjọ yín láwọn ọmọ mi rí o wọ́n tún wá sọ pé àwọn ti ẹ̀bí sí i wọ́n láwọn ráàyè tó jẹ́ church rárá páwọn bísí báyìí o. dadi bọ̀ ṣé kò ń ṣe pa ti ní crisis báyìí. Ah, ah. da Felix ẹ má ronú lọ síbẹ̀ yẹn ṣé ẹ rí ìwà àjèjì tí sista tẹ́mi lọ́rùn tó hù yẹn ẹ má jẹ́ kó kó ìrẹ̀wẹ̀sì bá ẹ̀yin challenges ló fi fẹ́ ìkwáyà yẹn tó ẹ̀ náà máa mọ nǹkan tí ẹ̀ ń ṣe ni mo dẹ̀ nígbàgbọ́ pé tó bá jẹ́ lóòótọ́ olúwa ló pè mí pẹ̀lú iṣẹ́ ìránṣẹ́ yìí tí mi ò dẹ̀ fi kọkún kan ah, kí ó tó tó oṣù mẹ́fà irú tẹ́milọ́rùn tá a máa ní nínú chọ́ọ̀chì wa yìí wọn ò ní níye. my sister and my brother ẹ má bínú ṣètìgbọ́ ẹ kúnlẹ̀ kẹjẹ ká gbàdúrà ní orúkọ ti Jésù mẹ́ta lọ́kan Ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí mímọ́ gbogbo ogun tó ti ṣẹ́ ní ayé yìí kò tún ní gbére mọ́ gbogbo ogun tó ti ṣẹ́ ní ayé kò tún ní gbére mọ́ gbogbo ọ̀nà tí ọ̀tá bá lè bá sí kọ̀rọ̀ tàbí bá sí bàbá tí wọ́n láwọn fẹ́ dà yín láàmú ní orúkọ jésù ogun ẹ̀ kó máa ṣẹ́ báyìí. bẹ́ẹ̀ni Dolly P ni wọn ń pè mí ṣùgbọ́n nígbà kan nìyẹn o nígbà tí mo wà nínú ayé tí mo rò pé kò sí nǹkan kan mìíràn mọ́ pàápàá jùlọ ìgbà tí mo mọ Kristi mo wá rí i pé ọ̀nà gbòòrò ni mò ń rìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ èyí tó já sí ìparun ṣùgbọ́n nísẹ̀yìn mo ti rin ọ̀rọ̀ tóró fọlọ́run jẹ́ kí gbogbo wa káwọ́. mo wù bẹ́ẹ̀ pé ohun tí mo ń gbọ́ yìí náà ni sísá dọ́là kò rí. mo ní pé nígbà tí mò ń kọrin ayé lóòótọ́ ẹ mọ̀ pé mo sọ lẹ́ẹ̀kan mo ní pé ọ̀nà gbòòrò ló pọ̀ níbẹ̀ gbogbo èèyàn ló fẹ́ gbọ́ mi wọ́n bá ń lọ nínú mọ́tò tọ́pọ̀ èèyàn bá wà ń bẹ̀ gbogbo èèyàn ló má béèrè pé ta nìyẹn ṣùgbọ́n nígbà tí mò ń kọrin ẹ̀mí. hello pastor john. ṣùgbọ́n orin ẹ̀mí ní ṣe pẹ̀lú ìwà. ee àwọn ọmọ nìyẹn o a ti dé sẹ́mínà o. ẹ àwọn ẹpẹ mi fọlọ ẹ ti ẹ gbọ́ mo wà nínú rúùmù mo ti ẹ ti ń tọrùn gbé mo kàn ń gbóhùn kan ẹ gẹ́sì ló bá di sista Dọlápọ̀ wọ́n ti di gbajúgbajà olórin ẹ̀sìn ìfáàfin bóyá bá sọ lọ́wọ́ ìyá àwọn náà ń ṣe lórí program lọ́wọ́ live program àwọn ni wọ́n interview lọ́wọ́ tó bá jẹ́ ní ilé wa ẹ̀kọ́ tó ń fẹ́ fíṣàn yín sí Vision Concept TV. ah it's wonderful it's wonderful hallelujah hallelujah in fact i'm happy inú mi dùn gan láti rí wọn. ayé ah, ah, sísá yìí ọ̀nà tó rọ ọ̀nà tó fẹ̀ ó kún fún ìpayín kékeré òṣè. <laughs> praise thy lord praise thy lord ayé asán i'm just happy. àmọ̀ràn tèmi máa ní fún mi ni pé kò sí bí sọ́mọ̀ ṣe lè funfun tó kí dúdú díẹ̀ má wà níbẹ̀ tí a bá ń gbègbè sí ayé tó bá ṣe bẹ́ni kó fẹ́ kan ẹ má jẹ́ ká nítorí ẹ̀ ká backslide ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ẹ jẹ́ ká gba jésù lóníwà àti olùgbàlà wa ká dẹ̀ jẹ́wọ́ rẹ̀ ní ọlọ́run wa kí ọjọ́ alẹ́ wa kó lè dára kí ọ̀run wa kí ayé wa kó má bà wa jẹ́ wọ́n ní bọ̀bọ̀ tó gbé nkeṣe lọ́jọ́ yẹn wọ́n náà ló lò ṣá. are you sure. Ah, nǹkan tí mo gbọ́ nìyẹn tó ti kú. mi cynthia mò ń lóògùn àbí mo lóògùn ká mi ò lóògùn ká oògùn ká yé mi pa máa bàjẹ́ ni nítorí láyé tá wà yìí ẹni tó bá máa jẹun gbọ̀ngbọ̀n ni ó gbọ́dọ̀ tilẹ̀kùn gbọ́ngbọ́nyín àwọn olóyìn burúkú tó wà ń ta tó ń gbé wa yẹn ṣorí mi tó bá sọ fún ẹ pé wọ́n fẹ́ fún ẹ ní twenty thousand kò ń ṣe kóbíyá torí nǹkan tó ń fẹ́ bá wa níyẹn náà wà áfta wọ́n fẹ́ fi gba ògùn ayé ayé kúrò lára ẹ̀ ni ìmí inú àwọn obìnrin táwọn rìn ta ẹlòmíì kòròfó ni ṣèbí tí ń kẹ́ṣẹ́ láàrí tó ti kú ẹlòmíì ò tí ì kú wọ́n ti lògùn ẹ̀ mọ́ lára kòròfó ni torí ẹ̀ ló fi jẹ́ pé èmi gan láyé yìí à ọmọ gbogbo wọn kùnrin yẹn gan àìmọye tèmi gan ti lónú wọn ó dàbí kan ya wèrè bẹ́ẹ̀ ni à mo dúró digbidigbi ni à confam ni o. Well, oh no, oh do me ó jẹ́ Nkechi because. ẹ̀wà ṣe ń mọ̀ mọ̀ ni ah, ó ṣáà lọ́rọ̀ tèmi àti yín jọ sọ nípa ọ̀nà orí ìbùtẹ́sọ pé ó ń yàwó gan yẹn mú ní ẹ jẹ́ kémi náà mẹ́nu ẹ̀ nà Cynthia yes Nkechi ṣẹ̀ṣẹ̀ kú ni nà òun. ẹ̀gbọ́n kí ló ń ṣe yín na nà òun Nkechi ti kú nà òun aláyé máa ṣayé ẹ̀ lọ ẹ jẹ́ kémi náà mọ ẹnu ẹ̀ ẹ má jẹ́ kí n tàn ṣe ní alẹ́ ọjọ́ tí n kè síkú yẹn ó wá mi tí mo ti ń ṣọrọ̀ ajé mi ẹ bẹ́ẹ̀ ni. Ah, èèyàn mọ ìṣá. ẹ̀fọn ni nígbà tí jésù kù ṣọ́run ọmọ ẹ̀yìn ẹ̀ ṣọ́run ṣayé ẹ̀ ni ah. bó ṣe máa jẹ́ nìyẹn ẹ fún mi nọ́mbà yẹn ẹ ah. jàre ẹ. ṣe múra yìí. ẹ wò ẹ má wulẹ̀ làágùn èmi dọ́ọ̀lì pé gangan gangan ni mò ń bá yín sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ó jọ yín lójú. ṣé ṣe ìwà òkè. ó sì kankan tó ṣe mí ọlọ́run kan mọ̀ pé mi ò sick ṣùgbọ́n mo ti gba jésù lolúwa àtolùgbàlà mi ọlọ́run ti gba èmi la dọ́ọ̀lì pé ìfẹ́ mò ń gbà yẹn ó ti yàtọ̀ ṣebí dọ́lápọ̀ nìyá mi àti bàbá mi sọ mí tí mo sọra mi di dọ́ọ̀lì pọ̀pọ̀ sangun ẹ wò jésù gbé èmi ní tèmi o lẹ́yìn náà bá rí ìmúra mi máa rí pé mo ti yàtọ̀ sígbà yẹn tí mo rìn ní òun tí mo rò bóyá mo ń ṣe nǹkan rẹ. ìyàtọ̀ wà láyé yín gidi. mi sì gbé mi o ẹ má yẹ kí n tàn yín. ọlọ́run. èmi náà dẹ̀ máa rọ̀ yìí kẹjọ nítorí ọlọ́run torí pé bí mo ṣe rí yín bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí mi rò bóyá ẹ mọ jésù rárá nínú ayé yín o. inú mi dẹ̀ máa dùn tẹ bá lè gba jésù sáyé yín kò sí ṣé rí orin tí mò ń kọ yẹn album mi ó ṣe jáde mi o ẹ tí ì rà. mi ò rà rí. ẹ̀yà. àgbọ̀rù mi. nǹkan tó yẹ kẹ́yìn gan máa jí láràárọ̀ kẹ́ máa kọ ni o torí pé orin ìgbàlá ni orin ìṣẹ́gun ni orin ìwòsàn ni màá máa kọ́ sí i ó dẹ̀ máa wù mí kẹ́ máa bá mi kọ́ díẹ̀díẹ̀ yìí náà máa mọ̀ with time òye yín ó ti tó gẹ́ ó tó olúwa ó tó gẹ́ ó tún gẹ̀rún jésù àṣà tẹ́lẹ̀tẹ́ táyé fi ń jẹ wá níyà bàbá mi ó tó gẹ́ olúwa dáná sùn wọn ó tó ó gẹ́ ó tó gẹ́ olúwa ó tó gẹ́ ó tó gẹ́ ó jésù pàṣọ tẹ́lẹ̀tẹ́ táyé fi ń jẹ wá níyà bàbá mi ó tó gẹ́ olúwa dáná sùn wọn ó. iṣẹ́ méjì àlá. Ah, olórí burúkú I'll take my time to recall this man, you see. So many people trample on you to get to the top. They go claim, say them love you, but now that they get tough. They go finish at the drink and they pass you the cup. And my mama used to tell me this, she tries to be strong. Kò possible. Mo sọ bẹ́ẹ̀ náà fún yín ní last week gbà tẹ́ pè mí. A ti busy ni because date yẹn a ti ní program. A ti wà booked fún date yẹn aláwọn concert kan tá a fẹ́ ṣe ẹ sà nǹkan tẹ́ ẹ̀ sọ yé mi tèmi náà ní kẹjẹ́ kó yé ẹ̀yìn náà tẹ bá máa mú date mi bóyá kẹ lọ mú bíi ending of next month because date èyí tẹ̀ ń sọ yẹn ò lè work kò possible mi ì lè parọ́ tàn yín jẹ́ kò possible ni ẹ mo understand ṣáà ọmọ mi. olúwa wà pẹ̀lú yín sà ẹ wo ẹ má wo mánéjà bíbà tó jẹ́ pé wọn ò fẹ́ ká bá yín ṣe o ó tọ́nà ń sọ bọ̀ síbẹ̀síbẹ̀ náà a sì máa ráyè tí a máa wá nǹkan ṣe sí dáàdì ṣe bẹ́ẹ̀ mi mò ń bá yín sọ̀rọ̀ mo lá máa wá nǹkan ṣe sí. ok sir ok ok ẹ ṣe sir. déètì yẹn ò lè work kò possible date tẹ fún wọn yẹn ò lè work ṣé ẹ ti gbà yín pé déètì ta fún àwọn referee Rufus Adémọ́lá náà nìyẹn ni a dẹ̀ ti gbowó lọ́wọ́ wọn àti book wọn for that day a lè disappoint wọn náà. lóòótọ́ ni manager a lè disappoint wọn pọ̀ síbẹ̀síbẹ̀ ká máa dúpẹ́ ni bíbélì sọ pé nínú ohun gbogbo ká máa dúpẹ́ ṣe báwa náà rèé ṣe bẹ́ẹ̀ mi náà rèé lọ́jọ́ tèmi tọ́lọ́run tún padà lò mí láti gbé ògùn ẹ̀ ga á láti wá nǹkan ṣe sí yẹn jọ nítorí ọ̀nà ẹ jẹ́ ká bá wọn wá nǹkan ṣe sí i no matter how aláàsì wà nǹkan No, no, eh, ṣé ká she come sílẹ̀ yẹn sí. ẹ eh, jẹ́ ká lọ.